ó wà nínú rọmọdán ní àníyàn pé táwọn bá lọ tààrẹ tí ààrẹ bá lọ ó má lè san àwẹ̀ ẹ̀ padà tẹ̀ ó kú ṣá ṣé àwẹ̀ tí ó tí ó kú tó máa fi kọ̀m̀pì rọmọdán ẹ̀ tí wọ́n bá gbà padà àtọ́lọ́ ń yọ̀ǹda ẹ̀. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد وكان يقول سيكون هو محمد صلى الله عليه وسلم كلام يمسك أطلاع سيوم من القوقمة وصلكم بكاكمة ní ìdáhùn sí ìbéèrè tí wọ́n béèrè àwọn kọ́ ni pé lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ onímọ̀ ẹ̀sìn ẹnu òkú lérí pé ṣé àlùbá èèyàn gbà rẹ̀ àbá àlùbá wọn gbà rẹ̀ lóòótọ́ ọ̀rọ̀ wà lọ́tọ̀ lòdì sí ọlọ́run nípa pé màmá àtàwọn àlè ìsọ́wọ́ sọ ọ̀rọ̀ àánú wọlé yìí ó ẹni bá kú tó sì jẹ́ àwẹ̀ tó yẹ kó gbà tí ó gbà á ẹni tó jẹ́ alámòjútó rẹ̀ olùdílé rẹ̀ ìyẹn tó jẹ́ ẹni tó mójútó ọ̀rọ̀ rẹ̀ òun yóò sì kìnnì òun yóò máa gba àwẹ̀ náà ọ̀tí a nínú àwọn olùmọ̀ tí wọ́n gbà pé àwòrán tó bá jẹ́ àwẹ̀ lérí ni ànábì sọ̀rọ̀ àwẹ̀ lérí òun ni ànábì sọ aṣọ̀rọ̀ àwọn kan gbà pé òjíṣẹ́ ọlọ́run bá túlẹ̀ ọ̀dàpọ̀ lérí bí ọ̀rọ̀ tí ó sọ yìí so eléyìí ni òní jẹ́ kọjá pé ní ìtẹ̀yàn bá mú ọjà sí pé ní yóò lójú kan àfi èyí tá a bá rí kọ́tẹ̀sùn wọn tá a sì gbé àbá àti ọ̀sọ̀ fún wa ó mú tá a bá ní ká wò ó nípa pé àwẹ̀ yìí ànẹ́bí ọ̀sọ̀ pa àwẹ̀ báyìí ọkàn ní tọ́bajẹ́ kọ́wọ́ jẹ àwẹ̀ ẹ̀ńtọ́ jẹ́ wàléyìí rẹ̀ alámójútó ọ̀rọ̀ rẹ̀ òun ni ó gba àyè fún tabaríká wò ó pé ànábì túlẹ̀ ní á tù sí gbogbo àwọn tó bá wọlé tó jẹ́ tó bá jẹ́ pàwọ̀ rẹ̀ nìyẹn bàbá tó ń káwọ́ lódì kejì náà pé ẹni tọ́rẹ̀ tí ò lágbára so ọlọ́run ti sàwòyẹ ń kúrẹ́ fún ó ní kọ́ gba padà tí àlàáfíà bá dé àlàáfíà wà dé tó fi kú ó ti yé nìyí á ní ọ̀rọ̀ rẹ̀ fúyẹ́ so ó túmọ̀ sí pé àwọn tí wọ́n ní àwọn tí wọ́n sọ pé àwẹ̀ ìlérí ni àwọn náà fẹsẹ̀ kí ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ so àlùmọ̀ ni pé ẹni tó bá fẹ́ mú pòṣíṣà nínú ọ̀rọ̀ yẹn kó mú èyí tó bá rí kó súnmọ́ òdòdó lọ́dọ̀ rẹ̀ so kìí ṣe téèyàn máa ń jà sí ilé tó déyìn mo bá yẹn fà sí kéèyàn mú tó bá rí kó súnmọ́ òdòdó nínú ọ̀rọ̀ yẹn so wọ́n lọ ààrẹ ààrẹ. Ìbéèrè ni pé ọ̀kan nínú àwọn ọmọ ìyá wọ́n kéèkì bàbá kìíní ní wọ́tà òun ni wọ́n ní ìjọba ní eh, Jonathan so ọ̀kan nínú àwọn olórí ìjọ wọ́n pè ní pàtó ìdìbò pàtó ìdìbò lórí nínà tó wọ́n àwọn ọmọ ọ̀dọ́ tí wọ́n bá mú kọ́sọ̀rọ̀ nípa àwọn púpà kọ́sọ̀rọ̀ nípa àwọn púpà bí àwọn tó ti gbé àwọn àrùn tó ń lọ láti pàpàdé àgbà yẹn lọ. ìrora ni pé tí wọ́n bá mú àwọn tí wọ́n bá mú àwọn ẹ̀yìn tó bá mú àwọn tí ó jọ lọ́dọ̀ tí ẹ̀wọ́ ìgbà ti àwọn kò lè pé wọ́n pa wọ́n wọ́n ti wọ́n bá pa wọ́n tó dà ní orí bá pa wọ́n pa ìfọ̀kọ̀ bí ó tọ̀rọ̀ nígbà ìfọ̀kọ̀ nígbà ìfọ̀kọ̀ èyí tá à ń sọ àwọn àwọn ọdún tó pọ̀ gan tí mo lè tó tí mo lè ń dára. so ní ọ̀sẹ̀ kan tẹ́ ìgbà bẹ̀rẹ̀ ẹgbẹ́ mẹ́ta ìdí máa lọ yìí lọ́gbọ́n ṣẹlẹ̀ ní wọ́n sọ lọ́wọ́ àwọn onígbégbà sí àti lọ nínú àwọn ará wọn kan tí wọ́n ti bá so ó wá ń píṣ nítòsí ní wọ́n sọ lọ́wọ́ àwọn níbi ṣe wọ́n gbé àwọn tó ń sọ̀rọ̀ nígbà tó bá ṣùgbọ́n ní pariwo gan bíi wọn máa sọ̀rọ̀ kàńgbà yìí ká máa bí mo bá yẹ kí kí n lórí wọn ti tọ̀gbọ̀ àtàn tí a fa ni bí o ti tọ̀ sọ̀rọ̀ tí o tó bàtà sára mọ̀ tó àwọn sọ̀rọ̀ bá ti sáré lọ bá wọn àti àti àti àti ìtọ́jú ló kọ́ máa lọ sọ̀rọ̀ fún àwọn ọmọ orí ìsìláyìn sábàbẹ́ béèrè pé wọ́n kọ́ ẹ̀yìn mò ń lò lọ́kàn mi pé ló bá fáwọn ènìyàn lọ́jọ́ ní pé wọ́n máa lọ fáwọn tó dẹ̀ fún ìgbọ̀tọ̀ sí ìgbọ́ wọn kọ́ ní bíbọ̀ wà lórí nínú èmi gan lọ́jọ́ ẹ̀gbọ́n tó bá ní kí máa gbádùn ara tó fún àyè pé à ń ká ìgbọ̀tọ̀ àti kó fún nǹkan ní gbogbo tẹ́lẹ̀ gbọ́dọ̀ kò sì gbọ̀n ẹ̀dí ẹ̀dọ́ kí ìyẹn ń sọ yìí kò tún bẹ́ẹ̀ àgbà torí mo ẹni kan tó kọ́mẹ̀tì lórí kí ni ẹ̀ ló ń bí ẹni ẹ ṣe tó bá wọn ẹni sọ̀rọ̀ ìyọ̀kọ́ náà ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ nípa pé káwọn èèyàn tẹ́tí sọ̀ nǹkan tó ń sọ pé tó bá gbé lóòrò àti pẹ́sẹ́ǹtì ti nílùú yìí tó bá gbó ìṣòro ẹni ẹ sọ bẹ́ẹ̀ tó bá gbó ìmọ̀ nǹkan àbí àwọn sí ẹ̀kọ́ tó sọ lóko ẹ̀ ọ̀rọ̀ bí ṣe ṣe kó dábùdá pé kí wọ́n gbọ́ nǹkan tí ń sọ ẹ̀ ṣáà tó bẹ́ẹ̀ ti advice wà lórí ẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ti sọ pé kí ni ọba kírun tó ìnira ọmọ ìkéré wá sí mọ́ṣáláṣí sọmọ ìkéré yẹn bóyá látara kó máa ṣe é pa nǹkan ìyẹn wọn mú sí ẹgbẹ́ ìmọ̀ ní gbogbo agbẹ́wọ̀n àti ìgbà tó bá wọn wà ní ẹgbẹ́ wọn máa fi ní iwájú mọ́ṣáláṣí tó o fún Alhamdulillah. Ọ̀rọ̀ lérí ọ̀rọ̀ pásítọ̀ tó ní tó fẹ́ sọ̀rọ̀ àwọn Boko Haram wáyé ní gbogbo mùsùlùmí pàápàá jùlọ ọ̀pọ̀ àwọn àìsùnà àmì náà gbọ́ díẹ̀ lọ́dọ̀ ẹnìkan wọ́n ti kọ ohun tó wáyé àkọ́kọ́ ni pé ìsọkúsọ ní sọ ọ̀rọ̀kọ́rọ̀ ní sọ ó sì jẹun yóò tán ni lójọ́ máa wí okòwì. bí ọpọlọ yorùbá sì dààmú tí ó kù díẹ̀ káàtó kò ní máa sọ báwọn ó ti bọ́ nígbà tó máìkì lọ́wọ́ sọ̀rọ̀ kankan ti sàdé ọlọ́kan ti sásìn ọpọlọ lójú ọmọ sọ̀rọ̀ kan nítorí pé mi ò bá nìkan tí ọba pé tí làákàyè rẹ̀ bá pé dáadáa yóò sọ̀rọ̀ ní sọ̀rọ̀ àwọn boko haram kan pààyàn bí wọ́n sá kọ́mọ́sí ìkànnì ẹbí ń sọ báwọn wọ́n jáde síta lọ ọmọ wa sọ pé àbí ẹ̀gbọ́n ni káàkiri kan tó wá jáde sáàrin àwọn èèyàn kọmọ wa sọ kí o wáyé tó wá mọ̀ kó sì mọ́ sàkàwọ́ síbi kan gé wọn pa mùsùlùmí lọ àmọ́ àwọn tó bá ju àwọn púpọ̀ ara so nǹkan kan ṣe bóyá kí wọ́n gbé lọ sí yàgbà kóòsì kí wọ́n lọ yẹ ọpọlọ rẹ̀ wò ètò súnmọ́jú nìyẹn so bẹ́ẹ̀ àwọn kan náà ti yàwó lù so owó yẹn ni wọ́n á yẹn kọ́síkèétì yẹn lójú ọmọ tí ń sọ náà lè pé ìyẹn tó máa sọ lọ́rọ̀ yẹn ìyẹn sì máa sọ àwọn ìjọba gan wọn wọn máa gbogbo ẹni tí ó jọ boko haram kọ́ ni boko haram pé sí wọn ni boko kátó alóní àwọn mùsùlùmí kọ̀ pé wọ́n fẹ́ dá ogún lẹ́nu ó sì fẹ́ dá ìdí ẹ̀sìn lẹ́nu ìtura tẹ́ kó ti gbé àwọn ntọ́jẹ́ nǹkan ogun fáwọn ọmọ rẹ̀ tí wọ́n fi jà ṣùgbọ́n àwọn sàrẹ́lẹ́ wọn fi jà káàkiri náà ni kò ní lẹ́kọ̀ọ́ kò ní ní ète àfọ́nà tí wọ́n gbé gbà so ọ̀rọ̀ sọkúsọ ni mò ń bọ̀ so ọ̀rọ̀ sọkúsọ ni torí ẹ̀. Ah, ntọ́sọ yẹn ọlọ́run níjọ́ sẹlẹ̀ ọlọ́run níjọ́ sẹlẹ̀ ọlọ́run lè jẹ́ kí wọ́n mú lélẹ́ kọjá yà rẹ̀ kó dẹ̀ yí padà torí pé onú lè máa kún lásìkò yẹn lóòótọ́ tọ́wọ́ sọ tán káwọn ọmọ ìyẹ̀lẹ̀ mọ́ wẹ́yìn ọkùnrin ti sáwọn sùn ló ṣẹlẹ̀ kí ọkọ̀ tó pàkíyèsí ọ̀rọ̀.

àwọn náà wà ma sáré máa á sáré ọkùn wọn sí ó ti yé kẹsì rẹ̀ káfà wò pé tọ̀wọ́n ti sọ ò káwà àtàlà ká máa gọ̀ ká máa sùn pa tí wọ́n bá yé àbúrú wa ọ̀nà tá a lè fi dá padà ká sí kẹ́ni ká dá padà tí a pé àbúrú ìwé ní kàwá àmọ́ ti sọ̀tún para tàbí ṣùgbọ́n ó ṣe kí ó wọlé sí wọn rẹ̀ tó yẹn ni tí ó kàn wá táwa sì láwọn tí wọ́n lè bá wọn sọ̀rọ̀ àbáwọn tí wọ́n lẹ́nu lẹ́ lé ìjọba àti pé ìjọba lè sì fún tẹnìkan àyè ìbò ni wọ́n ráyè báyìí so àyè ìbò ni wọ́n ráyè so tẹnìkan sì kí nìkan lòlù kọ̀ọ̀kan wọ́n wò so olùwàdàwà dìbò tán kó tó máa ti ń sọ mo pé àgbà yẹn yìí tọ́ tábàlà àwọn kásáàlì sọ fún káà tí wọ́n lè kéésì fún wọn sọ bí ẹ bá sì lè máa kọ́ sí ní facebook náà pé ẹni báyìí sọ báyìí ẹni báyìí ní báyìí so kí wọn sẹ́ndẹ̀ káàkiri so ó sì sì kí àwọn tí wọ́n lè stop rẹ̀ kí àwọn lọ lọ sí ìyẹn náà dára kàtẹ́yìn sí dáwà mo rò bóyá ẹlẹ́kẹ̀ẹ́jì bẹ́ẹ̀ ni pé tọ́ wá wá sádùúgbò wa tọ́ wá fẹ́ràn ó ṣe pátápá ẹyin àwọn ara àwọn ọmọ ẹyin rẹ̀ náà ni ó ti mú ìbọn sí àpò kó òkú gẹ́gẹ́ sọ́tọ̀ wọn ni so tí wọ́n á ti sọ́ọ̀pù wa pẹ̀lú ariwo wọn so tí a bá kura lóyún méjèèjì pé ara wọn ni ó ti yé a bá kura lóyún méjèèjì pé ara wọn ni so tá a sì rí pé tá a bá ní ká bá a nígbà kan fẹ́ pèsè àkíyèsí ká tó súnmọ́ ọ̀dọ́ wọn lè ó lè ti yọ ìbọn rẹ̀ láti fi máa ṣúùtì wọ̀ ṣúùtì wá láti pa wá nítòkù wa ni pé á dàkẹ́ ó ti yé tọ́lá fẹ́ pé ó pè wá ní boko haram á dàkẹ́ á ṣe sùúrù so tí a fi rí opportunity àti bá a sọ ní ẹgbà tilẹ̀ bá wọn so tilẹ̀ bá wọn téèyàn lè pèsè àkíyèsí àbí téèyàn fi lè rí bí súnmọ́ ẹ ẹ mọ̀tò tó wá ẹ ṣèbí yóò sàmẹ́ ṣe nílé olùmọdé ẹ sòyìn lè sọ olùparí táwọn kan ti jáde ní jáde pé ẹni tí ò tí wọ́n sàmì sọmọ tó lùpẹ́ láti pé ọ̀gá tó bá lè fi sọmọ tán wọ́n tó yí ọ̀gbọ̀n ní ìwà kẹ́ méjì wọ́n lè ṣe gẹ́gẹ́ tí ọba ti wá níbọn lọ́wọ́ sọ túmọ̀ sí pé kò lè rí kàkà sí i wọ́n gbé jòkó ní wọ́n wá jọ́ kejì so kó tẹ̀tẹ̀ wọ́n wá ní lóhùn padà wọ́n wá jọ́ kejì gan ní wọ́n ti lọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ station àwọn ọlọ́pàá ò sì kí tí mo rò pé ó yé àwọn tó wáyé lẹ́kọ̀ọ́ bá jẹ́ ẹ̀ka ká wá ká sun ká bá sọ̀rọ̀ ká jẹ́ ó yẹ pé òun náà fẹ́ẹ́ disturb àwọn èèyàn à ń sẹ̀sìn lọ́wọ́ nísìn orí pé ń disturb káwọn wá sí ibi church ká wá sí báyìí sọ́gbà àbí ká tó ni ó ti máa ṣe tí ó jésù àwọn ká fi lẹ́kọ̀ọ́ tó bá wá tó bá wá yóò padà sùn nítorí pé kí wàhálà táwọ̀ lẹ́mí táà ní ẹ̀mí àwọn èèyàn ò sí pé kó wá wé wá ìtàmọ́símọ́ láti bẹ́ẹ̀ káwá ní àmọ́ kírun wa lọ yóò wá ìtàmọ́símọ́ láti bẹ́ẹ̀ wé wá ẹ̀sọ́ òkú tẹ́ kí yẹn ẹ̀kọ́ ànàbà ẹ̀hálẹ̀ máa kírun yìí lọ àmì máa kírun yìí lọ ẹ̀wà tẹ́fì ìfẹ́ dára yìí so tẹ̀básì rárí àti pa ọ̀gá náà gba ẹ̀wà pa torí pé ó ti náwó ọ̀gá sí yìí láì sí pé ẹ̀fẹ̀ tún dì sọ́ọ̀bù rẹ̀ mo rò pé oyè àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ẹ wá rí bá sọ̀rọ̀ ẹ̀rí bá sọ̀rọ̀ ẹ̀rí pọ̀sẹ̀ ní police station so ẹ̀rí jẹ́ kó yáwọn ọlọ́pàá pé tí ẹ bá ti ó padà wá ẹ kọ́ lù ẹnìkan lè torí ẹ̀dá àná kọ́kọ́ lù wọn wù wá kó lè bá bàtà gbé gẹ́gẹ́ kí nǹkan tó lè lò mo rò pé so tọ́yọ̀kọ̀ wá ń lọ lọ́fẹ̀ẹ́ kí nǹkan ẹ̀ sáà báyìí ẹ kọ́ lù wọn tí ò ní ma kí wọ́n wá tọ́lọ́gbà kan wọ́n fẹ́ wá kálówó ni wọ́n bá gbà wọ́n fi wá ẹ̀sán owó yẹn fún wọn ìyẹn ti fẹ́ fún wọn lẹ́gùn yẹn ẹ̀fẹ́ gbẹ̀tọ̀ yín ọ̀wá sọ̀rọ̀ tẹ̀lé fi lẹ́tọ̀ yín gbà kẹ́ fún wọn lówó kẹ́ pọ́lọ́pàá lówó ẹkùn lówó wọn wá ó ti yé ó lè wọ́n wọn tó lè ìjọba ò lè kó fún wọn ó lè so kọ́nà bá kọ́ so wọn fẹ́ kéde wọn fi sẹ́gbẹ̀ ìmọ̀ọ́mù wọn dé yàn ti sọ di ìṣe ìṣòkò láburú náà tí yàrá ti lákìdá kankan lélẹ̀ kálẹ̀ ní tẹ́yà kan wọn àyè kókò ní káwọn bàbá yìí pààyàn kò ní àbúrò nígbà tí wọ́n nígbà wọn bá níbi ìrìn àwọn ọ̀nà síbẹ̀ kóòsì wọn nígbà o pé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kí wàá di níyìn ọkùnrin tó burú bẹ́ẹ̀ ó ṣe nítorí kí àǹfààní kan kó lè bá nígbà àwọn mùsùlùmí àti pé àwọn ọmọ tábàdì kan kéré láti wọ́n lè máa disrupt mọ́síláṣí káwọn ọmọ wa kì í sọ̀nà yẹn ni káwọn ọmọ wa mọ́síláṣí. òtí tí ó bá sọ àwọn ọmọ kọ́ wọn mọ́síláṣí láyà náà sọ̀rọ̀ láti àlú wa náà wáyé náà kọ́ mọ́síláṣí bẹ́ẹ̀ bí kò dáa tẹ̀ nígbà náà. ọmọ tá a bá kiri kó kéré jù tí ó máa disrupt tí ò ní gbọ́ control káwọn ọmọ wa tó bá dìgbà tí ó bá ti pé ó yọ ọ̀nà àlẹ́bìnrin náà kó bá ọmọ méje ní ọdún kẹ́ni ẹ máa kọ́ wọn ní ẹ̀sìn ó sì bá dáwọn ọdún àkẹ́ máa nà wọ́n tó kọ́ ọ́n náà kọ́ ọlọ́wọ́ ọdún méje lọ́sìn ní kọ́mọ kọ́ lẹ́sìn lọ́wọ́ ọdún méje yẹn náà kọ́mọ kọ́ wọn nílò ọdún méje ó mọ̀ bàbá ọmọ ọmọ láti lọ́mọ ọdún méje yóò ti mọ̀ tẹ́sí àwọn ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin tó wọ́n níjà gbádùn kọ́mọ sálọ kọ́mọ sábọ̀ so kìí ṣe pé ààrin tọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó yẹ kọ́ ọmọ tí ó ti dàgbà kọ́ wọn dá sí so àmọ́ta bá ti di pé ìṣọ́fà sí ọmọ wa tí kálukú náà bá kọ́ ọmọ ọdún mẹ́ta mẹ́ta wá mẹ́rin mẹ́rin wá mẹ́láṣí ò ní ṣe kíni kò ní rògbò yóò sì kíra kí ló ń bí bàkà kúrò lọ abẹ́rẹ́ bá kékeré lọ tó wá ní pariwo kò ní mọ tí ń ṣe mọ́ àwọn aláàmú wa lẹ́sẹ̀ torí kì í sọ̀rọ̀ ẹ̀kẹ́ fún wa tó ti yé kọ́ra àlèpé súnà mo bá wù ní àdìsọ́lójì ni àsúnà ní káwọn ọmọ ọdún dá sí kúrò ti ká tiẹ̀ nítorí bí ásàkà àti òṣèlú ni wọ́n wá sí mọ́síláṣí wọn ní sókùn ìṣe súnà hmm, ìyẹn kàn jẹ́ lẹ̀ bẹ́ẹ̀ tó torí ẹ̀ pé ká sọ́ra tó àwọn ọmọ wa pẹ̀lú ilé ọ̀sẹ̀ bí ilẹ̀ kọ́tọ̀ yàrá ilé kọ́mọ̀ disọ́ọ̀bù yàrá gẹ́gẹ́ bá láti lọ tẹ́ àwọn ọmọ wa disọ́ọ̀bù àwọn èèyàn tó kọ́ ẹ kọ́ níbẹ̀ tó ẹ̀rí kan ní pariwo ọ̀kánì àdìbápò àwa àsì tí ọ̀lọ́gbọ́n dá sí wọ́n mú wa ṣùgbọ́n àwọn àwọn tí ó fi kọ́ sàmọ́ bàbá tòyá ti wà lé kú sílẹ̀ lọ́dọ̀ ṣùgbọ́n bí yàrá wa ń bọ̀ wá tọ̀ adoption bí yàrá wa kí ń bọ̀ wá kírun adoption irú yẹn ni ìyá yẹn wà láti control ọmọ yẹn tó bá yẹ pé ìrìnsì wọn fẹ́ wá kí náà tí wọ́n á di sọ́gbọ̀ àyà yẹn kírun ti ẹnu lé wá àti àní lọ́pṣọ̀n rárá ó ti yẹ nìsín wá àti àní lọ́pṣọ̀n rárá tó bá yẹ wà láyé tẹ́ pọ̀ jù sòkò ọmọ kírun ní ọmọ fún ma disturb sòlótò àtàkùn gbọ́dẹ̀ nìkan kírun kẹ́ àwọn ọmọ tó gbọ́dọ̀ wọn kan sọ fún anabi sáré kírun yẹn kan torí pé kí ọmọ yẹn wọ́n fi sọ́ọ̀bù yàrá kó dẹ̀ kọ́ máa sọ́ọ̀bù àwọn jamana anabi tètè kírun yẹn torí ọmọ ọmọ yẹn tí tó ń gbọ́ àmọ́ kò túmọ̀ sí pé súnà ni ká máa mú ọmọ wa eléyìí ni àgbọ̀rọ̀ gbọ́ yé sọ̀rọ̀ ẹni tó bá wá mú ọmọ yẹn síwájú tó débẹ́ kí ìfọ̀n bàbá bí sọ́ọ̀bù àwọn jamana sọ̀rọ̀ tí ń sèyẹn náà kò sì ti ọ̀bọ̀rọ̀ kọ́kà wọn gbà pẹ́sẹ̀ ni òun ṣe wò.

tó di pé kúkú ní ayé ó dẹ̀ pé táàmù bíi age of majority yẹn náà ní eighteen years tó di pé ànábì kò sí mọ́ pé ọlọ́run dẹ̀ di pé ẹlòmíì ò tó fẹ́ àwo ànábì lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ àṣàrà lọ́wọ́ ìyọ̀dá bẹ́ẹ̀ nìkan ni wọ́n á wo pé bóòlù ṣe wá rọrùn títí téèyàn fi wá lo eighty years nítorí pé èdè òkùnkùn ó tó bí eighty yẹn bóyá mi lè gbọ́. òun ni ọlọ́run tó bá mi tọ́jú àwọn ọmọ tí wọ́n ti bí fún lágbájá ń tẹ̀ tí máa tún lọ fẹ́ ẹlòmíì mi mọ́lú àdéhùn tí máa kàn ní ọ̀dọ̀ ẹ̀ ó lè mọ́ padà rọgbọ wá lónìí dá dúró bẹ́ẹ̀ ǹjẹ́ ó rú tọ́ sínú àbáyé àbọ́kùnrin náà tó jẹ́ kó náà ti bímọ méjì mẹ́ta ìyá kò àti ìyàwó mọ́ wà ní pé ìyá tó bá tó lọ fẹ́ lómi ní ti tó bá máa tọ́jú àwọn ọmọ pẹ̀lú kó náà wá bí ó lè di nǹkan míì kó má gbòòrò àwọn ilé àti kó jẹ́ ìyàwó tí kò ní padà tí àwọn olùgbàgbà àwọn kó náà wá lóun wá ìlú bẹ́ẹ̀ ìjẹ́ òun bá ẹ̀sìn wa Thank you. tí aisha lò láyé àwọn kọ́ni pé mi lè sọ̀rọ̀ lórí ọdún yẹn pípò tó bá wọn èyí tó súnmọ́ ní pípò tó bẹ́ẹ̀ èyí tó hàn ní pípò tó bẹ́ẹ̀ tọ́ tó bá tẹ̀ wá tó bẹ́ẹ̀ ìyẹn kọ́lọ́kàn wá ìyẹn sì kọ́ni ta nídìí nínú ìbéèrè tó ọdún rẹ̀ tí ó wà táà nàbì fi jáde láyé. صلى الله عليه وسلم. kò ju bí etí ẹsìn yẹn náà lọ nígbà tí wọ́n dé ìlú madina ló pé bí ọmọ ọdún mẹ́jọ lọ wọlé ànábì ànábì ti fẹ́ lọ́mọ ọdún mẹ́fà ọba alága lọ́mọ ọdún mẹ́jọ so lẹ́yìn ọdún kẹwàá so ló ànábì pàkó mo rò pé kò ju bí eighty years náà lọ ọ̀pọ̀ wá lo eighty years mi ò lè sọ̀rọ̀ lórí ìyẹn mí ìdẹ̀rùn kó tó bẹ̀ pọ̀ kájọ wá fifty years náà ló lò kó fi kó ara dúró bẹ́ẹ̀ sọ̀rọ̀ kọ́ ni pé àwọn tọ́lọ̀ wọn bá kún àtọ́kùn ànábìwá muhammad níyàwó sọlá àlọ́sọ́lá oore tọ́lọ̀ wọn bá ṣe fún wọn ó ju ọ̀rọ̀ pé wọ́n mọ̀ wá wò pé àwọn ọ̀rọ̀kùnrin mi tí ó súnmọ́ àwọn ọmọ ẹ̀gbọ́n yìí wọn àwọn náà dẹ̀ ti mọ̀ pé báwọn ti ti wálé ànábì yẹn o táwọn ìbá kú sáwọn àwọn ò lè lọ́kọ́ mọ́ nítorí pé àbùkù lọ́jọ́ fún ànábì tó wọ́n wá ní pé ìwọ̀n kalẹ̀ màáyé lòun náà tó wọ́n ń borí ìyàwó ànábì ìgbà so kò bá àná tọ́lọ́ àpọ́nlé tọ́lọ́ sí fún ànábì torí ẹ̀ ó wá dààmú rẹ̀ àìmárọ̀kọ ó dààmú rẹ̀ ara rẹ̀ béèrè fún àbí òbéèrè fún òyìn ọ̀kan wa kátó wá ní pé ọlọ́run máa jẹ́ kó rọrùn fún kára rẹ̀ wọ́n béèrè tó wá sì béèrè fún ọlọ́fẹ́ fi sàdẹ́wò ni kò túmọ̀ sí pé yọ̀lọ̀ ṣe sì ná àbí ó sì kankan ṣẹ́gbọ́ yé kí ẹnìkan náà wá mú kékeré òjò láti bẹ̀rù lóbìnrin ọkọ lọ sáláìsí àbọ̀kọ̀ rẹ̀ kọ́ lẹ́yìn òun náà wà rárí pé tí ọba ti sí ọkọ̀ yẹn mọ́ láyé o àbí tó wọn bá ti fi ọkọ̀ yẹn padà ẹni tó wọn ò ní kọ́kọ́ mí ni tó bá jẹ́ ti pé ní ọba lẹ́mìí rẹ̀ tí ó sì gbàpẹ́ sí ni tí ó sì ní ṣe sì náà ó ti dọ́ burú bẹ́ẹ̀ kọ̀gbàpẹ́ sí lóyún o olóògbé mi sẹ̀ o wọ́n kàn wọ́n pé wọn ò fẹ́ wàhálà fún lóṣù ayé wọn ò fẹ́ wàhálà so kọ̀dẹ̀ ara rẹ̀ sì béèrè dípò tí wọ́n fara ní rẹ̀ ara rẹ̀ sì kéde ara rẹ̀ béèrè ìyá ààrẹ nìkan tí ìyá wọn àti ẹ̀wọ̀n ẹ̀jọ́ sọ̀rọ̀ yọmọ anẹ́gà àbúrò rẹ̀ nìkan fún ọkọ rẹ̀ yọ sọ̀rọ̀ yọmọ anẹ́gà yọmọ alọ́ra mọ́lẹ̀ ìṣèlú yìí wò ìyẹn yóò tún jẹ́ àmàlò lọ́wọ́ tọ́lọ́run tọ́lọ́run sí ilé ìwọ̀ kan ló sí ilé ìwọ̀ kan wọn. tí o bá ti ní gbogbo yẹn ọ̀tọ̀ ọlọ́run ọmọ bá yí. mo rò pé àmọ́ tí yẹn bá ti wà dandan ni kókó lọ ní ọkọ àbí kọ́ níyàwó nítorí pé tí ọ̀gá padà sí náà yóò sì máa nílẹ̀ lára ká sì ní dáwà lára ní èèwọ̀ nínú wọn torí ìdílé kọlọ kọlọ lọkọ tí o bá sì lọkọ o bá kọra àwọn bá gbé kọta kópa rẹ kọmọ kọmọ bá yí lọ bóyá ọkùnrin ṣe kú ní ọmọ ọdún tákìlì lọ́wà ṣàgbéjẹ ní ẹ̀dọ́ súnmọ́lé ats ní tí wọ́n bá sì lóye tí wọ́n bá sì lóye ts láyé ní kọ́mọ bá yí sọ̀rọ̀ so yọ lọ́wọ́ sì dàgbà náà so kò sí pé ẹnìkan kó tó fẹ́ jogún ẹ̀mọ́ so òun náà ni a máa lò kí ó lè pè báyìí lọ wọn láta lọ. Uh, ẹni tó fẹ́ fẹ́ ìyàwó sí bàbá àti ìyá dẹ̀ fi ọ̀dà bóyá ní ìsìnkú padà wá lé wa omi bóyá ibi tó ń gbé bóyá ìnira fẹ́ pọ̀ díẹ̀ wọ́n fẹ́ mú fẹ́ kó ní èkó fáínálì bí wọ́n fẹ́ lọ lókè bóyá ní ìbàdàn ọ̀rọ̀ ẹni ọ̀dà pé ẹ̀sí ìyá ìyàwó wa ní pé à ah, ẹ̀ẹ́n ó jìnà díẹ̀ bí wọ́n fẹ́ máa rí yẹ ìsáàmù faramọ kí lèèyàn máa ṣe bóyá tí èèyàn ti èèyàn fẹ́ fẹ́ ra èèyàn lọ́nà tó jẹ́ kó ti wọlé ẹ̀gbọ́n ti fi kọ́ ọ tẹ́lẹ̀ ẹ̀yà ní sí ìwé o mo fẹ́ kọ́ ọmọ lọ sí tó jìnnà kí lèèyàn lè ṣe. ṣé wọ́n ti sọ ìgbì tọ̀ kò tí ì rí àwọn jẹun òdì torí àtàwọn ẹ̀ ti sọ ìgbì káwé sọ ìgbì nísìnyí kò sí dáná sí i àmọ́ ẹ̀ka sọ ìgbì ẹ̀ka wọn wákàtí wọn ẹ̀yà ọmọ wọn ló ti rí àwọn so ó dìbò tẹ bá so yìgì torí ènìyàn kí fi ń pẹ́ láti ṣe oyìgì ṣùgbọ́n ìjọba ẹni tí máa jẹ́ pẹ́ pọ̀ so yìgì lásìkò ni wọ́n ṣe wọ́n máa ní ẹsẹ̀ tí so yìgì rí tó so àmọ́ káfíńtì wọn àǹfààní tí ọba jẹ fẹ́ wo tí èsì lórí méjèèjì kó wo pé òun lè pàdánù ọmọbìnrin wọn ó èyí so pàápàá yìí lọ gbà mí ọkàn kálukú wa ọba ọmọ tó ti lórí náà pé mi lọ́ọ̀fẹ́ náà okó sí i kò náà ìṣẹ̀bẹ̀rẹ̀ ara àjùrẹ́ láàrín ọdún àìsàn mi mọ́ wọn bá tán yarí fóun ò ṣe wọn sọmọ pé ó tó bẹ̀rẹ̀ ìrìn àjò ọdún mẹ́wàá mi nù ó ti mọ ohun ewu kó tó di pé ó ti bóyá ó kó lọ́pàá fẹ́ tó dìde ẹlẹ́yìn mọ́ wíṣí àsìkò tó bá ti rí obìnrin ìsọ̀pápàpá ìdásí ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n tó sọ fún ọ nìyẹn ó ti dọ́rọ̀ yẹn fún ọ tètè lọ bá fẹ́ sọ yìí ẹsẹ sùúrù náà rábọ́lájì ẹsẹ sùúrù àwa ẹsẹ sùúrù bá wọn akọni pé ẹ̀sùn pẹ́bẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀sùn náà nìkan náà kọ́ni wí o òun náà kọ́ pé ìfẹ́ kọ́ bọ́ ni ìwà ẹ̀wọ̀n fún mi lọ ìwà ni ẹ̀sùn pẹ́bẹ́ ni káwọ́ jẹ́wọ́ ara ẹ̀ tó àwọn bá tó torí pé ẹ̀sùn pẹ́bẹ́ náà òbí ṣe bẹ́ẹ̀ oríire ni fún ọ wọ́n yẹ kó torí ìkejì náà ni oríire lẹ́gbẹ̀ẹ́ kan àwọn táyé nù nígbà aládàtà so kò jẹ́ bí àwọn èèyàn sì jẹ́ torí ẹ̀ ni pé so ẹni tó bá sọ èdè ní orí yà tó bá ní mọ́ mo lọ ẹgbẹ́ lọlé ẹjọ́ olóhùn ilẹ̀ omi mo lọ bọ̀ ó ti yé ni ó ti yé ó ti di tiẹ̀ wà máa so àbí tí wọn bá ta fún pé tí wọn fẹ́ lọ fún iṣẹ́ wọn yà wọn tí wọn bá ta fún wọn lọ́tọ̀ ọmọ fẹ́ lọ fẹ́ lọ kúkú jífà kánítorí yìí wọn ọmọ lọ́wọ́ sá ọ̀nà ọ̀ṣàn àmọ́ ìyá ló ní irọ́ o so ìyá náà sì lè rí mú gbà mí ọbẹ̀ lọ́kọ́ ọmọ rẹ̀ ọbẹ̀ lọ́kọ́ ọmọ rẹ̀ òun náà lè rí mú gbà mí so àmẹ́rì tó súnmọ́ jù ni pé ọkọ̀ máa lẹ́nu ní méjèèjì torí pé ìpìlẹ̀ kan ní kọ́kẹ́ lọ pa ọkàn súnmọ́ bí ewu ni kálíkù ni lójú méjèèjì nísìnyí ìyá máa lẹ́nu olùkọ́ gbọ́ yé so torí pé ọlọ́run ní kọ́ ọ̀pá yẹn lẹ́nu so ìwọ̀ kọ́ra àwọn táwọn lẹ́gbẹ̀ẹ́ yẹn lẹ́nu pé àbí ọba kátó wá níyàrá àmọ́ ọkàn mi lọ bí wà ìyá lè mọ́lẹ̀ ní ọgbẹ́ ìpínlẹ̀ pé kí ni kò túmọ̀ sí pé àdúgbò rí àwọn tó wà fẹ́ sí gbọ́n náà ti kú ọmọ ọkọ torí ọba rẹ̀ nà káàbọ̀ sí àdúgbò rí kẹ́lú oṣù mẹ́ta mi àwùjọ ọ̀sẹ̀ ọlọ́run sá sí fún wa ọlọ́run sá <clears throat> fún àwọn ìyàwó pẹ́pẹ́ àti ẹni tó bá fẹ́ tó bá fẹ́ ṣe ìgbéyàwó. ṣé dandan ni kó jẹ́ àwọn ẹbí ìyàwó ló máa mú ẹni tó máa ṣojúṣe bí ẹni tó máa conduct activity ìyàwó yẹn ṣé àwọn sáìdì ìyàwó ni ó pa dandan pé kó ṣe pé àwọn ló máa conduct àbí kó jẹ́ pé ọkọ náà lè dìsáìdì jẹ́ ká ń pọ̀ program. ẹni tí máa ń fi ọmọ lọ́kọ ni òbí ìyàwó òbí kí wọ́n pè é òun ló ní right láti ọmọ rẹ̀ lọ́kọ àti ẹni tó bí ìbáyọ̀ǹda fún bóyá fámìlì rẹ̀ ni bóyá àpá kan ni kọ̀wá àjẹkùdílé bàbá ìdílé ọkọ ni àpá yẹn ti wá tó ń bá ti yọ̀ǹda fún sígínì ó yọ̀ǹda kan lórí jẹ́pẹ́ ní táàsọ̀ ni pé ẹni tí ọ̀pọ̀ ọmọ ọlọ́kọ̀ dandan kọjá kẹ́ni kọjá pé ó bí ìyàwó dandan nìyẹn àmọ́ tó bá yọ̀ǹda fún wọn lè ṣe é ẹ̀ gbọ́ yí wọ́n lè ṣe é. ẹ̀kejì ni pé ó yìí lọ́kàn àwọn alé ìyàwó kí wọ́n gbé ó yìí lọ́kàn wọn. ayẹyẹ ìgbéyàwó wàlímà sẹrimóni tá a máa ń ṣe yẹn tá a ní marriage ceremony eléyìí ilé ọkọ lọ́kàn kọ̀ọ̀kan ọkọ ni wọ́n ní kó ṣe ayẹyẹ kìí sí àwọn bàbá ìyàwó àmọ́ ó ti dà lónìí ó ti yé yorùbá ní gbọ́dọ̀ eh, sí máa ń kó ẹ́ eh? dídà ó ṣe ń wá lé ọmọ wọ́n dọ́kítọ̀ ló dáhùn rẹ̀ dọ́kítọ̀ wá lẹ́gbẹ̀ẹ́ ní kọ́ orí ẹ̀ ti pé àwọn òbí ìyàwó oyìyì lọ́kàn wọn ayẹyẹ ọ̀kàn wọn àmọ́ gbogbo ẹ ti yí padà lónìí kọ́dà àwọn alùsùnà náà ẹ̀rù tí èsì tí wọ́n rántí kí ni ni wọ́n ń gbèrú àwọn amọ̀tàbẹ̀sẹ̀ fún wọn báyìí àwọn amọ̀tàbẹ̀sẹ̀ kí ni àlèrè sọ fún ọgbọ́ títí wọ́n á pè wá wà ní lọ ní àlọ́ náà nítorí pé jẹ́sẹ̀ pé ọwọ́ kankan nínú ẹ̀sìn wa àmọ́ kìí ṣe ìtọ́ dààmú ẹ̀gbọ́ torí kọ̀ọ̀bá súnà mú bẹ́ẹ̀rẹ̀ bí ọkàn mú sí owó tó ní tó ṣe mú sí àsìkò rẹ̀ ó kọ́kọ́ rẹ̀ kọ́mọ lọ yẹjú bùkátà rẹ̀ kọ́ náwó ló ṣe náwó lóòrò fẹ́ fẹ́ yàwó ẹ̀jọ̀ wọn á tún ṣe wàhálà rẹ̀ ẹgbẹ́ tí wọ́n kàn lọ́jọ́ ẹ̀kọ́ ṣe kí ni ẹ̀jà àmàlàkẹ́ tó di wálé nítorí kó ṣe mú ó sì ní lọ́gbọ́n ìfẹ́ lọ má lọ wọ́n lè bọ́ sẹ́ẹ̀dì àmàlàkúlà kan kẹjẹ ìgbára ní láàrin ọjọ́ mẹ́ta parí ẹ̀ nítorí kó ṣe nìyẹn ọ̀rọ̀ àtọ́kùnáwó ọlọ́njẹ́ àrísùn náà ṣe ọlọ́njẹ́ ogun ọmọbìnrin fún wa kọjú ọmọkùnrin fún wa wọ́n ajá mọ̀lẹ́bí àwọn arẹba fi sẹ́ẹ̀tì ní orílẹ̀ adìẹ àfi àmàlà kọ́là kan yíyan kọ́là kan á sọ̀rọ̀ sínú fíríjì ni ọ̀yà kí máa jẹ́ ọmọ lọ́nì àwọn tó máa náwó nígbà tẹ́yìn náà fẹ́ sẹ́ẹ̀sì ìyá náà tó ní pẹ́ sáfẹ́ èyí náà fẹ́ gba ìyẹ̀wò lọ ń gbà kiri èyí tó lọ́wọ́ pọ̀ tó so ìtọ́nà fún ọ tó lórí ìwé tọ́nà fún ọmọbìnrin ẹ pílánì kalẹ̀ má sì sì náwó tí ò ṣe so ìgbìmọ̀ kọ́ wọn lórí ọkọ kọ́nà tó bá sọ fún pé mo fẹ́ kó ṣe wà nímọ̀ rẹ o ìgbà gbọ́dọ̀ kí ni wà nímọ̀ rẹ wà á dìbò àdìmọ̀ kejì lẹ́nu kún kọ́sì owó àṣì kejì lẹ́nu kájú kó kí ni wà á dìbò àṣì onídìí wá ń ṣe nítorí pé káwọn èèyàn tún lè pọpọ tí ó àti dára igbó jẹ fún ọmọ jẹun ọ̀pọ̀lọpọ̀ wọn náwó yẹn ìkọ̀kan yín àwọn àwọn fámìlì rẹ̀ àwọn náfẹ́ gbọ́ ọmọ yín kọ́lọ̀mọ́sá sí nírọ̀ wà ó jẹ́ àlè tẹ̀lé e. ṣùgbọ́n ẹgbẹ́ náà sọ ọmọbìnrin fún ẹmọ plan máa fojú òbí lẹ́yìn ọdún máa ń bá ẹmọ mẹ́rin lọ́dẹ ọkọ̀ ní ìsinmi wọ́n tó gbé ọmọ rẹ̀ ẹ̀sẹ̀ pọ̀ náà ní lẹ́yìn ọdún máa bá ẹmọ mẹ́rin lọ́dẹ ọkọ̀ ní ìsinmi èyí ní sinmi ó ti yé wọn láì kò sí ẹ̀kọ́ nínú ẹ̀ máa dà máa yín àní oṣù yìí kí wọ́n máa lọ jòkó ó máa wo ó lè jẹ́ wọlé kì í san wọlé. ẹni tó fẹ́ gbádùn ọmọ òun ni ojú lọ náwó ọ̀tọ̀ wọn àtàwọn fámìlì rẹ̀ ìwé àti ẹgbẹ́ gbádùn ọmọ ẹ dákun tó tẹ̀yàn lọ́la mọ́tò lọ́dún ní mọ́tò tí ó ní mọ́tò ní tó bá ọ̀rọ̀ kó sí ẹ́ pàtàkùn àwọn onímọ̀ ọkùnrin mẹ́káníkì ní bọ́ tó sí òun ló lọ́wọ́ tó táyà kọ́ táyà rẹ̀ ju òun níwọ̀ tó gbogbo nǹkan sí lára ni wọ́n ní ẹ̀rọ ẹ̀rọ ìṣẹ̀ṣẹ̀ báyìí ẹgbẹ́ máa jẹ̀ lámọ́tò yóò ṣe àwọn ìnáwó kan bẹ́ẹ̀ àbí kò sí dàbí sùpò ó sì ìnáwó kan bí ìyàrá amáwó náà yóò ṣe ìnáwó kan bẹ́ẹ̀ tó wá bí mọ́tò náà ní gbogbo anábà sí gbogbo anábà sí gbàtọ́ ọ̀rọ̀ fẹ́lẹ́ yìí káwọn bá ara sí ní sẹ́yìn òun lọ́wọ́ gba ọmọ orílẹ̀ ọmọ lọ́dọ̀ yìí kọ́ lọ́wọ́ náwó rẹ̀ tó bá sì lọ́mọ ọ̀nà ó kù sọ́wọ́ rẹ̀ torí pé kì í sọ̀rọ̀ yẹn náà ní ká tó sì wà nínú yẹn náà kí ló jẹ́ ni kì í sọ̀rọ̀ yẹn tó àwọn tó bàbá fẹ́ kọ́ mẹ́kọ̀ sáyẹ kọ́mọ yẹn lọ́kọ́ bọ́ ọkọ ilé kì í sẹ́dọ̀ ní kí wọ́n wá dẹ́bi jàyà síbẹ̀ náà kọ́ lọ́bẹ̀ tó bá sì mú lọ́kì sàbúrú fún ọ tó bá kọ́ ọkọ o sáyẹ fún ẹ̀yin kó lè sọ fẹ́ fẹ́ wọ̀nyí ọ̀rẹ́ wọn mú súnà yàtọ̀ sáwọn ní sáwọn o mo fẹ́ bìsì mí náà fi kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ ni ní sáwọn tó bá sì láwọn ní ọ tó bá ti àwọn ọlọ́dọ̀ ọlọ́run ọba tàbí ìwà nàìjíríà wọ́n ní pé ọlọ́run ní ojú yìí wọ́n jáwọ́ èèyàn yìí ọlọ́run ní ojú yìí àmọ́ aburú ti wá lọ́wọ́ ni pé èèyàn lá máa fẹ́ kó yìnwá ìfẹ́kọ́lọ́wọ́ yìnwá èèyàn lá máa bẹ̀rù gbogbo wa àní bẹ̀rù kí tọ́lọ́ bá bu wa wàhálà ìwọ́n tó bá láàrin ẹ̀kọ́ bá fi ṣe súnà bá fi ṣẹ̀ sí àwọn yóò wò tiẹ̀ pọ̀ sí ó sì gbà dáadáa tó ń bọ̀ sí wọ́n pọ̀ sí wọ́n gbà dáadáa wọ́n á tọ́wọ́ lọ́kọ̀ níbi tí mo kẹ́kọ̀ọ́ kó tó tó mọ̀ kí kó sa ẹyẹ fún kó lè pa àwọn èèyàn sókè tó gbọ́ ẹ̀yẹ fún tí mo fẹ́ nu tó bá wù ọ̀bẹ ẹ̀sìn wọ́n jẹ́ mu yẹn kó tó di pé kó so ìdí fún wọ́n ẹ̀ wù ọ̀bá wa nẹ́ni pé kí wọ́n sa ẹyẹ tó bá ti wọ̀ lọ́rùn ọmọ náà ní ìwọ́kọ́

tọ́ba rẹ̀ tó bẹ́ẹ̀ lọ sí wà lábáwò yẹn lọ sí tọ́ba tó bẹ́ẹ̀ wọ́n ní ṣe ẹ̀gbọ́ yìí fúnra máa kò dáná lọ lómi tó wọ́pọ̀ ìyàwó rẹ̀ wá tó tó máa wọn rẹ̀ wá tó tó máa yóò máa dáná lọ sọ́ọ̀ tó dáná lọ lóòótọ́ yóò ti burú ju wọn bá náà dáná lọ òun náà ní ṣe ju kúlà kan ọbẹ̀ tanti kúlà yóò sì lọkùnrin kò mẹ́rin ẹ̀gbọ́ yẹn ò ní ná lọ́wọ́ àbọ̀káwọ́ lọ́wọ́ náà ti ṣe ni ẹ̀káwọ́ náà ó ṣe kẹ́ni wọ́n pẹ̀lú owó tí wọ́n nà pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ló fi jẹ́ pé àwọn ọkọ̀ ìyàwó náà máa ń títì èyí lẹ sí àmì àwọn náà ara wa gbóúnjẹ díẹ̀ wá lẹ́yìn lẹ dalẹ̀ ẹ̀yìn lẹ kó sí so ọlọ́kì kọsọ wa níbẹ̀ o kó jẹ́ ká lè rí ẹ̀sìn sí bí ó ṣe tó àti bí ó ṣe yẹ wọn lọ rárá ààlà. náà. Hmm tí ó bá àwọn nǹkan ní owó kékeré tó wà ta ní owó ńlá ṣé ẹni ṣé ó jà wọ́n mi. ẹni ṣé àwọn àgbẹ̀ wọ́n tajà àwọn abéèrè tí ó ṣe ń ṣe wọn bẹ́ẹ̀ wọ́n tajà ni ẹ̀ ó yẹ kí wọ́n ta ẹyẹ tó bá wùyàn lèyàn lè tajà rẹ̀ ọlọ́wọ̀n òbí ọmọ bí kan ẹyẹ tó bá wùyàn lèyàn lè gẹ́lẹ̀ ọba ra twenty naira kọta ní one thousand ọba kẹrin naira wọ́n ti ráwọn àwọn àgbọ̀ bíi tiẹ̀ àwọn òmù tí wọ́n ọlọ́run ọjẹrẹ ọsàn owó so àmọ́ islam fẹ́ fún wa ní islam rẹ̀ ní ẹ̀ ọjọ́ tó bá ti ní peace price èèwọ̀ ni kí a ta àkàtà lè wà láti mọ iná ta bẹ́ẹ̀ àlejò àbí oní fifty naira wá ní oṣù owó jẹrẹ náà ni wọ́n bẹ fún yẹn ní two hundred naira tó ṣàkóso ìjà ráàmù tóró ti wà peace ẹ̀dúgbà nìyẹn ti jẹ́jẹ́ sí ni ọ̀sẹ̀ nílẹ̀ yìí ni àti ghana ni fi ń bọ̀ òkú dákan mọ̀ ẹlẹ́yìn ọ̀dákan mọ̀ ọkùnrin ní ìdánwò wọn lè tajà wa ọwọ́ agbé búrẹ́dì fifteen naira búrẹ́dì àgègè fifteen naira wọ́n fi kún tó naira òní ọlọ́lẹ̀ òní òní three hundred naira three hundred naira ah ọwọ́ ọ̀pọ̀ ẹ̀ ẹ̀ sàtọ́ hundred naira ló fún mi ìyẹn ṣe ìyẹn ìwọ ní nínú sẹ̀ríà sẹ́ni ẹ bá dé yóò gba chẹ́ǹgì rẹ̀ lọ́wọ́ rẹ̀ tó bá padà wà tẹ́tẹ́ni kó fún chẹ́ǹgì rẹ̀ torí pé ọdún tó ti wà kristu nínú èrò ni mo rò pé rẹ̀ máa tajà rẹ lọ bí ni kọ́sítọ́mù náà mọ̀ pọ̀ ẹnìkan adẹ̀fẹ́ rọ̀ wá gbogbo wa kábíyànjú ká lánàá àwọn èèyàn lójú ká dẹ̀ máa ká máa fi fáwọn èèyàn sẹ́sìn afẹ́rọ̀ abẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa náà la kó sí ní ọ̀nà kan tàbí kejì so tó bá ní ẹni àmàlí ọ̀bá àgbo ẹni tó kú náà ṣẹ́gi ni òun náà mẹ́ so wọ́n á lọ́mọ kó sí àwọn dá káwọn yí padà lélẹ́rí káwọn fi bísíǹnẹ́sì wa sí ọ̀rọ̀ báwọn èèyàn kì í sí èrè yẹn òun lọ fẹ́ẹ́. làwọn a rí kọjá tọ́lọ̀ wa àyẹ̀wò ẹ̀ ní àyẹ̀wò wọn láyà rí kọjá bẹ́ẹ̀ tábà ń rọ́jú bẹ́ẹ̀ ó ti yé lóòótọ́ ìka mímọ́ lọ tó pé èdè náà ń ni àwọn tó bá fi wé sí nínú ọ̀nà dọ́bù dọ́bù dọ́bù ni lábòjú ẹni kọjá tí náírà nínú ìlú wọn ni wọ́n wá ní sísọ náírà kọ́nà tó bá tàbí sẹ́wọ̀n rẹ̀ rà á tó kí ọ̀pọ̀ sí wọn tó bá ṣe é wòye òṣìṣẹ́ àti òdodo wọn tó ṣe rọrùn fún àwọn èèyàn lábẹ́ tí kálukú mà ẹ̀gbọ́ yìí wọ́n á jẹ́ pé ọ̀pọ̀ ọjà rẹ̀ wà lóṣùn náà náà lọ́wọ́ wọn jù ọlọ́pọ̀ wa ṣàánà wà lóṣùn náà wọn lágbára bí ọjà náà ọjà wọn sábà wọn wọ́n ti rò ó pín sẹ́rí bísínẹ́sì yẹn kò yẹ kó rí ọjà òfin sí kásẹ̀ ní wàbá láyọ̀ dà púpọ̀ tó wá sí fún ti bísínẹ́sì nìkan náà wọ́n tó ń se lé kéwú náà wọ́n tó ń se lé ìwé o lè ní standard level lóòótọ́ o lè ní standard level tó yẹ pé àwọn ilé ẹ̀kọ́ tó wọ́ ti wọ eléyìí owó wọn ní táàbù kan half a ni kí wọ́n pè é àwọn tó wọ́ ní standard yẹn half a million ni ẹ tí wọ́n bá ka tó ọ̀rẹ́ ta ọ̀sán báyìí sí kí ni tí ọ̀rọ̀ two hundred and fifty thousand yẹn kó ti jáde jù ìwọ sí báwọn sọ̀rọ̀ two hundred and fifty thousand náà pọ̀ àmọ́ lábẹ́ àwọn standard yẹn nínú ìlú wọ́n ṣe kíni torí pé standard náà yọ sọ tọ́mọ ẹ̀ jáde ẹ̀ gbọ́ yìí yọ sọ tọ́mọ ẹ̀ jáde ìwọ sí báwọn wọ́n máa lé pé owó owó iná ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ mi lọ yá lóṣù náà lónìí ọjà tàbí sùkúrù sílẹ̀ owó lára ní gbà ọjà ìsìlámì kù sílẹ̀ owó lára nílé sáàmù tálíkà náà ní kàwé mọ́ni sáàmù tálíkà ò ní kéwú mọ́ni ọjà ṣe bẹ́ẹ̀ tábà wá ṣe tábà sí rọrùn náà táàrọ̀ òfin síbẹ̀ ó ṣàkóso ìgbàgbà mí náà ọjà wa lè máa wá yá o ju tàwọn tó mọ̀ yẹn lọ àwọn yóò tún máa láìkì wa ẹ máa wúlò ẹni tí ń láìkì rẹ owó ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o yóò ní à ah, mo láìkì nínú ní ni, wò yàrá ọ̀rọ̀ lẹsì gan ìwọ gan tó lọkọ láìkì tí wọ gan sójà tẹ rí bẹ ajẹ pé àwọn èèyàn mọtò pé wọn yé ti kàmálì ọjà rẹ tí wọn wọn jù ìdá méjì rẹ náà ẹdí káàkiri ọjọ kí owó ronú sí tó ti yẹ káàkiri kàrònú sí gbogbo alákó sí bọ̀dé ẹ̀ bá ti ronú tó bá gbìyànjú àti chẹ́ǹdì ẹ̀ ọ̀làwọ̀n sì yá ni ẹ máa wo bí káàdì ṣe kéré tó ń káàdì ọ̀nà náírà lẹ́ni ọ̀bára nìkan nísìn tí wọ́n ta ní ninety five naira o lè tìrìbà ìkọlù sáré o ní wà kọ̀kọ̀bí ńlá ẹni yẹn wọ ara rẹ̀ ìjọ mọ̀ wá tó wọ́n tó ọ̀tá tẹ̀lé ọ̀nà náírà bíbà ó ti wọ́n rí yẹn fẹ́ wà òun ti rí yẹn táǹkì ó ti rí fọ́ọ̀tì ìyẹn táǹkì tó ti rí yẹn ó ti owó ìrẹsì lọ́gùn ṣe torí pé ara sáré ọ̀nà bẹ̀ kọ́ra ara àjọra wà yóò kóra kóra káàdì lọ́wọ́ wà ní àkóso lórí lónìí yóò lọ lára kiri tí kọ́ lù ní wọn tó bá ti sáré méjèèjì rà nù torí five naira ẹwù five naira ló ṣe kéde tó wàláì sọ́sẹ́tì kí ẹ̀wọ̀n mi tajà ni ìrọ̀rùn kó wá tó wá láti yẹn tó wọ́n fi ṣèrò náà mùsùlùmí ló tún agbára dá òní jèrè nìkan ẹjẹ́ apẹ́lá rẹ̀ wò ọlọ́mọ ajé kọ́ lọ má lò kún síbẹ̀ ọ̀gbọ̀ yé ẹ̀mí kan máa tì ọ́ pé ṣé báyìí jáde wọ́n náà máa dọ́gbọ́n kọ̀ǹtò rẹ̀ ẹgbẹ́ yóò àyíká kọ̀ǹtò rẹ̀ bí kàkà ni ọ ọ̀rẹ́sì mi sì ní ìsìn nígbà èrè yìí náà tó so èsù ní tiwa ẹ̀wọ̀n jẹ́ ló tiwa so ibi tá a fẹ́ dé tá a rò pa fẹ́ dé o ọlọ́run ìjà ju ibẹ̀ lọ ẹ ló rọrùn tọ́wọ́ wọn yọ̀dọ́ tàbí kò àwọn arí èkó yọ̀dọ́ náà wọn tàbí kò ló lẹ́sìn níbi mọ̀ tàbí tí àwọn arí wà rówó ni tí wọn rówó kọ́rẹ̀ tó wà nínú bíríjì tí náà yọ̀dọ́ bíríjì ní mọ́tà ó jẹ tó ní ṣọ́ọ̀bù orílẹ̀ ìlọ torí pé òun ta wìtìwìtì ni wọ́n náà sáré lọ tó ti lọ wọ́n náà ti lọ rẹ̀ ẹ̀yin mẹ́wàá ti ra lọ́dọ̀ rẹ̀ ìwọ́ ẹ̀sìn rẹ̀ nìkan náírà lọ́dọ̀ tiẹ̀ ìdọ́jẹ́ ọlọ́lọ́mọ omi sí kùtù ọlọ́ tọ́gbọ́n bùkátà ẹ̀jẹ̀ arọ́jú tó bá ta ráìsì ráìsì sí máa tàn pọ̀ wọ́n ní eléyìí kò tí a máa tán wó sílé kú ní àgbàkà ẹnìkan fẹ́ ṣe wọn láì àwọn èèyàn ti bí láti oṣòdì wọ́n pèsè wá fún lórílẹ̀ ìgbà láti bí oṣòdì nílò ẹgbẹ́ mi o tó bá ní láàbù bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ àtẹ́yìn mọ́tò ni yóò dé bẹ́ẹ̀ tó tó lọ bí sẹ́yìn kan bẹ́ẹ̀ dẹ̀ ni ọkùnrin yìí náà tó bá máa ṣiṣẹ́ wọn òwe tó bá ti fóun náà ní ọlọ́pàá máa kà sí ìjọba ti fóun náà ní gbẹ̀mí lọ́wọ́ ó tó ti wá fún àwọn kan òun sì ní bákan òun sì ọkọ òun sì. bàbá wọn wá di pé ọ̀sán àárọ̀ òru ibi ṣiṣẹ́ ni agbẹ́wàá lẹ́kùnrin lọ́lẹ̀ wọ́n á tó kalẹ̀ táwọn ti dá táyà yọ ó tún wá rí ọmọ sẹ́kẹ̀ ọ̀gá ó ti kọ́lé ọlọ́wà bàbá ẹjọ́ bá ti kú náà ni kò ní í jà kò ní bò pé ah, owó mi ni wẹ ẹ̀rí láti kí nínú ìjọba bá kàṣì ìlànà lọ́wọ́ bá bàbá kàṣì lọ́tọ̀ àwọn yẹn mọ̀ wá rọ̀ ọ̀dọ́ rẹ̀ nílò ọ̀rẹ́ tó gbọmọ bẹ̀ wọn náà yẹn ah, mọ̀ wá rọ̀ gbọ́ ọlọ́run lára rẹ̀ ó ti kọ́lé ìwọ ọtí ní sẹ́kẹ̀ndì wa ìwọ tọ́nu bá tó ti lérí àti tó bá lé kò ní lé yẹn wọ́n náà plan rẹ̀ o lè ṣe bí ọdún sùn kan ọdún kan ọmọ ti àmọ́ bá yá báyìí tábà mọ̀ báyìí orúkọ sáwọ́rò kọ́ ọ̀dẹ sógun òzègéni bí yẹn bá ti sọ́ọ̀kù náà tẹ́lẹ̀ náà èyí tètè ta àbí ẹ̀kọ́ ni fi ṣe ìfaradà pé ọ̀sẹ̀ sọ́ọ̀kù ni kọ́ ọ mánéjì kọ́ ọ mánéjì fi ṣe ìfaradà yẹn torí ẹni bá ṣe sọ́ọ̀kù nísìnyí kò ní ta yọ̀ọ́ máa mánéjì ó lè jókè lẹ́yìn ọdún kan láwọn ẹ̀ṣẹ̀ máa mọ̀ ọ́ wọ́n ti mọ̀ kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ wá wá ẹni tẹ̀lé ìdílé débi ní kọ́sọ́mọ́ yóò sì fara láàrin gbà yín fún bálẹ̀ ìdílé jẹ. sikasi bá bàa ní mo tẹ̀ fẹ́ pa àti kébi ní mo sì bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù kó máa manage olùkọ́ wọn bá gbà tiẹ̀ wọ́n pa àwọn wá èyí tó súnmọ́ jù ni mo sọ fún ọ àtọ́rọ̀ bàbá sinimá ń ṣàwòrán èyí tó súnmọ́ jù ni kó lọ sára bí dára fún wa fún ọ̀nà àgbà àgbà náà bẹ́ẹ̀ ti sọ pé bóyá òbí yan ó jẹ́ tètè bóyá tó yẹ ni ẹ ló tí o wà ló yẹ sọ. àwọn tó dẹ̀ bílẹ̀ náà ni àwọn ẹ náà wọ̀ lówó tó máa fi sọ. ìyá tó kọ yẹn kò lówó tó máa fi sọ. so ẹni ẹ tó dẹ̀ jẹ́ lówó yẹn ló ní ọ̀gọ́ tó máa ń béèrè bí a ti wọ́n lówó. so ẹni tó dẹ̀ gbọ́ yẹn tó wọ́n kò lówó tó máa fi sọ títí sí ẹni ẹ ìdọ̀sán bẹ̀rẹ̀ náà jẹ́ ìgbà bẹ̀rẹ̀ ìyókù rẹ̀ lọ tó ìgbàdéjà padà ló tó padà lọ bá fẹ́ mi ti lówó yẹn tó lè kúlì tó fún yẹn o àbí kó fílẹ̀ bẹ́ẹ̀ pé ó ti lọ sílẹ̀. tó bá yá pé ẹni yẹn ti yọ̀ǹda tó sì yọ̀ǹda tẹ̀mí tẹ̀mí so kò ní ìdíkọ́ lọ bá wọn ó ti àmúlẹ̀sílẹ̀ lásán nìyẹn tó bá yẹ ni yọ̀ǹda tẹ̀mí tẹ̀mí ní ìṣẹ̀kọ́ bá jí lílọ ni. Ada dà fún paralẹ́ yìí náà ní ìró gàgbà náà ìwà mọ́jà rẹ̀ gbélé òsì táyà rẹ̀ lórí gbélé lórí àwọn ọmọ rẹ̀ kọ́mọ́ fìdí kó lé wọn yọ bá rú èdè ya lọ fún torí pé kò fẹ́ mi ò fẹ́ fún ọ ọgbà kíláàsì ni àwọn ẹlẹ́kọ̀ọ́ òkúta ó ti rọ́jú bóyá bèrè kó ti pọn náà àmọ́ bí náà bá lówó sí dáadáa sí wẹ́ni bẹ́ẹ̀ tó pẹ́ láàánú mi tí ẹ̀ sí dáadáa sí sí sí ọ̀gá ni ní wá kí náà wọn ara bàtà láìpẹ́ ó ti ọwọ́ abẹ́rẹ́ ní ṣọ́kàtì ọ̀rọ̀ lọ́wọ́ owó àwọn chicken tó bá dà ọ̀rọ̀ lọ́wọ́ ọwọ́ àbí tó kàn fún náírà kò sí ní ẹlẹ́lò oníkè pọ́n náà tí ó ṣe kí ló dé ààrùn jọ́sẹ̀ ẹ̀ka bí dúpẹ́ orí tẹ́sí fún mi jọ́sí mi yọ ọmọ kan wà lóko wá tó nǹkan ọmọ lé ní torí tẹ̀ bá mọ̀ ní rògbò mi sàwúrẹ́ ni kọ́ bá di pé ọmọ mọ̀ rò pé ìwọ ló jẹ́ bí lówó jù ní ìbí lókùn sínú ọ̀sìn kìnnì sínú ẹ̀jẹ̀ olówó ni tọ́bẹ̀ lu àwọn bẹ́ẹ̀ dúpẹ́ orí tẹ́sí jù ní kò sí owó ní ìdílé yóò rí rárá ìgbà ìpínlẹ̀ ó lè mọ̀ pé chocolate ló ti kìnnì tẹ̀lé ọ̀rọ̀ wa so ọlọ́run sí dára fún wa so tó bá ti ráyé lẹ́nu ṣọ́gbà ẹ̀ tí ń gbé fò sí tẹ́lẹ̀ so kò wọ́n àbọ̀nà ẹ̀ tó máa kọ́ lẹ́nu sí dára ó ti yé ó dá gbọ́ ọ̀la torí pé islam fẹ́ ká máa sí dára sí dára fún ọmọ sàṣẹ ọlá tó ọlá rẹ. Thank you wáyé tó bá ti sọ ọ̀rọ̀ bí òpin báyìí àwọn ọmọ ṣe tó sì gbìyànjú àti sọ pé káwọn ọmọ ṣe nírọ̀rùn tí wọ́n gbà ṣùgbọ́n ti fẹ́ kó àwọn mùsùlùmí náà aláṣọwọ́ tì náà ti fẹ́ kó lé wọn lé lé ara wọn náà wọ́n jọ wà lọ. sàmúlò tó lè pín tiẹ̀ gbà tí ó fi rọrùn olùkọ́ tẹ́lẹ̀ kan bá wá pé bá ń gbà bá yìí lówó ó gbà ọlọ́run bá gbà kà sí ìyẹn náà máa fi kọ́sọ́mà ó ti yẹ ìyẹn máa fi kọ́sọ́mà wọ́n ta kú ẹ́ tí ló ń wá lójú ẹ̀ lèmi lọ níbo làbíbi oṣù ti lóko èmi ni láyé náà yí owó mi máa gbé ni ìgbà kẹsẹ́ ẹ̀ lówó ni ẹ̀ lọ́wọ́ ni wọ́n bọ̀ ọ́ sí kí o ṣe irú ẹ̀ tó máa dà pọ̀ tó wọ́n là bá a kà. ìbéèrè mi ni pé bóyá èèyàn jẹ́ mẹkáníìkì bóyá èèyàn jẹ́ mẹkáníìkì tó wọ́n wá mọ́tò wa wọ́n fẹ́ ṣe kankan lórí mọ́tò yẹn ó ti wá pé ẹni tó ń ta báàtì ní pé five thousand naira ni ìgbà tó wá dọ́dọ̀ mọ́ igbó ní ṣá wọ́n jọ wá sọ̀rọ̀ owó títí ẹ̀ pé ó ṣàgbà four thousand lọ́wọ́ ẹ̀ one thousand tó kù yẹn báwo ló ṣe máa ṣe é ẹlẹ́kejì ń bẹ̀ tó ní pé ọmọ ìyá kan ló bí dé ní àti tó wá ó ti gbá títí fún náà tó wá bẹ́ wọ sọ́ọ̀bù ní ààrùn mọ́mí wa dúró lè pẹ́ kí ló fẹ́ ṣe yìí wá ló ń fẹ́ kéwùn mi àti emmanuel tí wá ló ń fẹ́ fi kéwùn mi tó ìyẹ́ wa jókòó tì pé kó fi kéwùn mi kó fi gbọ́ kó tó ti kó jáde tó irú àgbáyé tí mo lẹ́ lè fún Ah. irú obìnrin bẹ́ẹ̀ ní tí ó ṣe ní kótó bá kọ́ bá ti yọ lẹ́nu kì í ṣe dandan ní kó lo socks kọ́rọ̀ sọ rẹ̀ kọ́ bá lẹ̀ kọ́rọ̀ sọ rẹ̀ kọ́ ní kọ́ bá lẹ̀ lójú méjèèjì kó tí ọba lè jẹ́ ọwọ́ lẹ̀ lójú méjèèjì kọjọ́ dé bóun sì fi àmà tí ọmọ kan lẹ̀ báyìí kọ́mọ wòyún sòwò tí tó fi mẹ́rin bọ́ lọ́dọ̀ àwọn òbí yẹn torí pé yẹn gẹ́gẹ́ ní dandan karahàn máa hàn gan ni sọ́ọ̀sì yẹn kan tó ń jẹ́ kó ẹlòmíì gan ní nígbà tó sọ́ọ̀sì ni aṣọ rẹ̀ ti ni ó fò sókè ó túmọ̀ sí pé ó náwó àwọn òwò torí pé kèsì wọn ní ké sọ́ọ̀sì kan ni wọ́n ní kẹ́ ẹ̀wọ̀ sọ́ọ̀sì yẹn kan ni wọ́n ní ẹ̀wọ̀ aṣọ yẹn ni wọ́n ní kọ́ balẹ̀ àkàtó sọ́ọ̀sì kan tó kò fi fún òun yóò fi pò sí dáadáa ni ẹ̀gbọ́ yìí torí ká ní kàtó tó fẹ́ wọ wọ́n máa jí wòtí máa rìn lọ torí ẹ̀ kó tó lè èkó sí ní bọ́tọ̀ lónìí kò wá nínú sọ̀rọ̀ ìbàdàn ẹlòmí ní sùsáàkì ni ní ọ̀rùn ẹlòmí tó bá ká sọ yìí lóde báyìí ká lọ náà kò fi dọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pè fáwọn lágbọ̀ọ́yìn náà wọn obìnrin náà ni o tí wọ́n ló tó máa sàgbẹ̀gbẹ̀ yóò tó kọ́lá ló tó máa gbẹ́ lómi pé ìjà bòrò ṣe ìtọ́ ẹ̀ yóò ṣe kí ni ṣé ọmọ sáfẹ́sẹ̀ ọgbọ̀rọ̀ balẹ̀ ni ìwọ ọkọ náà sì gbọ̀rọ̀ bà fún ìyàwó rẹ̀ torí pé ọlọ́run àròrìjáló kọ̀ọ̀kọ̀ọ̀mù alàlẹ́ta dẹni kẹ́yìn ọkùnrin kẹ́ mójútó àwọn obìnrin yìí láti mójútó ẹ̀sìn ọlọ́run ìyàwó rẹ̀ wá jáde ilé aṣọ rẹ̀ balẹ̀ bàbá ni mo kó ti sọ fún ìyá amúlíkà kọ̀ọ̀kan ni ọlọ́mọ láì ẹ̀sẹ̀ ló dáhùn ọjẹ́ ọjọ́ ọlọ́run ọkùnrin bẹ́ẹ̀ torí ọjà rẹ̀ kan lọ́wọ́ àwọn obìnrin mo ì èso táwọn máa rí wọn lò ju ọkùnrin lọ ẹ̀gbọ́ èso táwọn máa ráwọ obìnrin lò ju ọkùnrin lọ torí ẹ̀wọ̀n ọkùnrin náà kọ́ sáyẹn ojú rẹ̀ wẹ̀wẹ̀ dáadáa sòtúrí ẹ̀ má gbà ó ẹ̀ má gbà tó bá ti fẹ́ sèrà ń báyìí má gbà ó sòwò lè máa ní kó sì pariwo ta pé kó nítorí gàbá yìí òun náà ní pariwo rú mi hù nítorí ti pariwo ni pé. ọba polówó oúnjẹ àbọ̀ ọ̀rá sọ fún àbọ̀ ìyẹn àmọ́ pariwo pé ó bá lọ pariwo tàbí olè yìí kó pariwo ní ọ̀pariwo pé olè yìí olè náà ni ó ti yẹ ẹyin onítùmọ̀ wọn bẹ̀rẹ̀ kà sí òun náà bẹ̀ mọ́ kẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ gbogbo obìnrin aṣọ wọn gbọdọ̀ balẹ̀ ni ẹ wọ sọ́ọ̀sì o sọ́ọ̀sì kọ́mọ wọlé lójú méjèèjì kó kájú lẹ́tì yín lọ àmọ́ kó kájú lẹ́tì yín lọ yẹn kì í ṣe pé òun gangan ni ọ̀ràn yẹn kí òun yọ̀ọ́ gangan wọ́n hàn ní ọ̀ràn yẹn torí ẹ̀kọ́ ká débi tí lẹ́tì lẹ́ bá wà lójú méjèèjì kọ́ wá sọ́ọ̀sì pé o tọ́wọ́ ajẹ́ mọ́ bá fìtínà rẹ̀ nulẹ̀ kó lè kẹ́ni kọ́ sọ́ọ̀sì yẹn lẹ́kọ́ jẹ́ ọ̀gá tóbi lẹ́tì lẹ́wà ìyẹn òun ni wọn ò lè rí ìhùn sí tọ́ba sì yẹn gan ìwọ bọ́ọ̀lù mímẹ́rí bọ́ wọ́n ti kọ́ àwọn àdẹ̀lẹ̀ tí wọ́n kura wọ́n lè tìmọ́ sí kíni wọ́n lè tìmọ́ kura ẹ̀ka wọ́n dé wọlé ẹ̀ka wọ́n dá àdúgbò ọ̀la àdàbọ̀lẹ̀ ẹ̀dá àdàbọ̀lẹ̀ náà so kọ̀dẹ̀ tó wọ́n ti pé wọ́n wọ́n tó wá lu sọ́ọ̀sì nígbà yóò ju ti ẹni tí ò lu sọ́ọ̀sì lọ lókè ìgbà tasọ̀ rẹ̀ bá ti palẹ̀ àmọ́ wọ́n tó lu sọ́ọ̀sì tasọ̀ rẹ̀ ó ti yẹ torí pé sọ́ọ̀tòlù yẹn àti mọ bí kóòwò rẹ̀ ṣe rí àbámu ibẹ̀ lẹ́nu mi ò ti mọ̀ pé obìnrin yẹn ó ní ẹ̀yìn ẹsẹ̀ àbọ̀ ọ̀mà ni nígbà tó ti rí omi tóbi tọ́ọ̀sì nísìnyí ó sọ bí ṣé pẹ̀lú rẹ̀ ṣe rí àbámu yẹn ó ní ẹ̀yìn ẹsẹ̀ gan-an ó ní sùn lẹ́sẹ̀ ni wọ́n pè é ẹ̀yìn ẹ̀ náà ó ọmọ yẹn ní sùlẹ́sẹ̀ ẹlòmí ìtọ́júdọ́rí àmìnà ẹsẹ̀ rẹ̀ ṣe tí wọ́n báyìí bí bí adìẹ ẹlòmí wọn ti mọ̀ kẹsẹ̀ rẹ̀ tẹ́rí ẹlòmí ẹsẹ̀ rẹ̀ sì bẹ́ẹ̀dì ni nígbà tí kọ̀wọ́ tí ọ̀rọ̀ náà sọ fún alẹ́ náà fi mọ̀ torí pé sọ́ọ̀sì sọ́ọ̀sì ọ̀sọ̀ ẹ gbọ́ torí sọ́ọ̀sì kọ́ ni ẹ̀sìn ní olùkásọ̀rọ̀ yóò balẹ̀ ní ẹ̀sìn níìdì so torí ẹ̀ ni pé obìnrin bẹ́ẹ̀ ìmọ̀ràn ni pé kó jẹ́ ká sọ̀rọ̀ balẹ̀ ọlọ́run jọ rọrùn fún ọ ọlọ́run bẹ̀ rọ àwọn òbí wa but kọ́mọ́ gbà fún ọ. pẹ̀lú jáàbù pẹ̀lú jáàbù yẹn náà ni àbí báwo ni kí ìjáàbù lè tó. ìjáàbù rẹ̀ bẹ́ẹ̀ ni ọ tó bá jẹ́ sí pé ní ọ̀padà ní bá ń lò kọjá pé tí ìsàlẹ̀ ní kóse kíni kọ́ ọmọ rẹ̀ kọ́ mọ wọlé ó ti yé ṣùgbọ́n bá ọ̀tá àlàáfà. sọ mẹkáníìkì tí ọgbà five thousand tó wá bá ọjà ní four thousand tó wá fi one thousand ara ó lè ní. Ezo í sọ̀rọ̀ eré kò sí lè rúlà kò lè kò lè rúlà o lè o le ti yé kò lè rúlà tó wá rúlà láyé kò lè rúlà láyé kìí àwọn àti báàgbà kò lè wọ tó sí ó lè ní pé bójú ayé mi jìbìtì náà mo fi mo fi gbogbo àwọn àgbáríkọ̀ wò ló àbí kó jẹ́ sí pé ní ìtẹ́ni tó kọ́lé tí ń lówó fi ṣe látara léyìn ìwò nílé fi ṣe lójú méjèèjì pàápàá pàápàá ń bá ìrìn wá ní gbéláàlì kìrámà ọ kẹsàn-án yàrá ìpínlẹ̀ ọ̀dọ̀ padà fún ẹni tó ní owó ni ọ̀dọ̀ wọn tàbí báyìí kí ń jẹ aráàmù kátó àwọn ilé ìtẹ̀ ní kò tí ẹ̀ nídìí kó ṣe mistake ṣàgbọ́n lóyún mi ni lórí wọn excuse fún rẹ̀ pé náà fi náà pé ogun náà fún mi tẹ́lẹ̀ ìmí mo sì ìmí ni mo bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ìtọ́ ẹni tí mo waste yẹn náà ààrẹ ni fáìfì náà kún tà mo lè dààmú ara àkókò tó dààmú mi díẹ̀ torí ẹ̀ owó sẹ́ẹ̀ mi ni wọ́n tọ́lá nàrà yẹn ṣàgbọ́n òun ó rí nìkan lẹ́rẹ̀ mọ́ kò lẹ́rìí o kò ní ẹ̀rí o àmọ́ àwọn mímọ tó yẹ pé wọ́n ti mọ̀ pé three thousand ni wọ́n tà tẹ́tà ni àná. Ah, kíní yẹn eight five ni eight five mo rà fẹ́ ni àwọn kan bẹ́ẹ̀ lọ́pẹ́ kì ní wọ́n three five ní ọ̀tà wọ̀nyẹn eight five fẹ́rẹ̀ máa gbádùn kan tó bá dàgbà kíní yẹn lè jí nípa wọn yóò ká bá sọ̀rọ̀ wọ́n lè ti lọ́wọ́ àwọn ẹni lọ́sẹ̀ kíni wọ́n ti di ó lè máa káwà tá fún yín lọ́wọ́ yẹn láyé kọ́ máa káwà náà kọ́ máa ní wàhálà díẹ̀ díẹ̀ o àmọ́ yẹn lè jẹ́ gbé ó ti yé àwọn àbá ní alákòsí àmọ́ kọ́lé alákòsí àmọ́ lọ́wọ́ alákòsí àmọ́ bímọ àti bọ̀tá alábòsí ṣé kò ní dára láti bọ̀tá alábòsí ṣé kò ní dára àti bọ̀tá alábòsí ṣé kò ní dára láti bọ̀tá alábòsí ṣé kò ní dára. Ah, àwọn àbá àti jẹun wa kọrin mu gan náà àwọn náà wọn ń ṣàbùsí. iye oníyàá kó o sògùn yọnu kó oògùn tajà fún sáàpù sí kọ́ ló ṣe lára àti bàbá yóò lè dà àti bàbá yóò lè lè má sáàpù sí àgbélmọ́ lòlá tó ń yá wọn kìíyà wọ́n rò rìn yẹn kọ́ o ó ṣe dédé àdìsí àpò ṣíṣe mú jẹgbẹ́ o ẹ wà nínú òkùnkùn gbélébé òkùnkùn gbélébé gbélémù níjọ gbéra kì á màjì ọkẹsàn yà rẹ mẹkáníìkì téèlọ wáyà ẹlẹtíṣà títọ́ ni wọ́n rìwáyà lọ́mbà tíṣà kánú mi lára wọn ó sì bíkìlẹ̀yà àti gbogbo wa pátápátá àwọn tó máa ń ṣe gíláàsì ìdíyẹ alumíníọ̀mù àwọn kọ́pà gbogbo wọn jẹ́nà sọ́mọ́ ó ti yẹ gbogbo wọn náà kó sí o àwọn yẹn ń jàmbá ara wọn wọ́n ń jàmbá wa gẹ́lẹ̀ káàdì ńlá kọ́lọ́kù tún wá sí ọ̀wá sí àmọ́ náà oníṣòwò kan jàmbá àwọn yẹn ó ti gbé bèkì fún wọn ní oríjìnà kódà kódà ó fẹ́ kéré àjẹjù ó sì parọ́ fún pé twenty naira mo rà ten naira ló sì rà ọlọ́mọsá sọ wọn bẹ́ẹ̀ ọlọ́mọsá sọ wọn bẹ́ẹ̀ yá jẹ́ kan náà rẹ̀ rẹ̀ yá jẹ́ kan náà àwọn tí ó tẹ̀lé ilẹ̀ sí wọ́n yá jẹ́ kan náà àwọn tí ó mọ̀ balẹ̀ jẹ́ mọ́ lẹ́yìn ìgbà tọ́lọ́ wọn ti tún sí ẹ́ ọlọ́run wọn là tó sì lò láàárín lọ báyìí ọlọ́run wọn ọmọ balẹ̀ jẹ́ mọ́ lẹ́yìn ìgbà tá ti tún sí wọ́n wá kú ìjọba òkú jọ́nàtà ìwọ́n kú jọ́nàtà ìwọ́n lẹ́nu rẹ̀ ìwọ́n tó jẹ́ sí pé ní gbogbo àdúgbò yín ló ti bàjẹ́ ilé iṣẹ́ wọ́ọ̀ṣọ́ọ̀pù yín ó ti gbé ni ẹ̀yin ọ̀hún mọ̀ kú jọ́nàtà kókò sí dáadáa ìwọ́n sí dáadáa bí tó wọ́n ti ṣe tiẹ̀ tó ṣe dáadáa ní tó ti ṣe tiẹ̀ wọ́n kú jọ́nàtà bẹ́ẹ̀ lómi ìtọ́lọ́ bá darí nàìjíríà lé lọ́wọ́ yóò sì kú jọ́nàtà wọ́n láì ó sì fi yẹn ká pé òkèrè mu ẹ mẹ́rin láti gbé náta níbi ìwọ kò gbogbo ọmọ yàrá wọn ta wá ìwọ gẹ fúnra rẹ ẹni tí wọn kú nìwọ náà torí pé ipò àwọn ti sẹ́lẹ̀ lọ́dọ̀ rẹ mọ̀ gbádùn rẹ ìtẹ́rẹ̀ rà tí ó bàjẹ́ rọ́bà yẹn ìtí ó bàjẹ́ rárá mọ́tò ìtí ó bàjẹ́ rárá jẹ́ rọ́bà jẹ́ ìtí wọn ò ní bùkátà sí lọ́lọ́wọ́ ní bùkátà sí bẹ̀rù ọlọ́run ṣe ẹgbẹ́ mi ti dín náà lọ wọ́n tó ṣe pé àwọn táríkà ló ń gbá àwọn kí ló ń gbá owó tí ò sí ni wọ́n pa ìlú lórí àsìkò ṣebí ìdí náà wá jẹ owó jẹ wá bẹ́ẹ̀ ló fi rí yọ àwọn tí ò ní yẹn ni wọ́n gbà lọ́wọ́ wọn tó láti ọlọ́wọ́ bẹ́ẹ̀ àbíká dáa nẹ́pà ah, alákòóso tán nẹ́pà níyàwó ọlọ́pàá àgbẹ̀wò ìlú wọn náà wá bí wọn sọ̀rọ̀ ẹ́ this government yóò yóò gbòdò wọ́ owó gẹ́gẹ́ fúnra rẹ̀ òfin wọ́n sọ pé this government yóò gbòdò owó gẹ́gẹ́ fúnra rẹ̀ òfin ọlọ́pàá kan fún mi jọ ni wọ́n á ní mo gba ọrùn wí ìmọ̀ mọ̀ bá wọn yòó rádàbọ̀ tó ní bọ̀tù ìmọ̀ títọ́ yẹ kí n gbà níbi àwọn rádàbọ̀ tó máa ń gbé kíní sí tó máa ń gbé kíní ọlọ́pàá tó máa ń kọ̀ǹtró yẹn sí lásán ní rádàbọ̀ tó rí ìmọ̀ kí n ṣe òyìnbó rádàbọ̀ tó àwọn àtìfíṣà lọ́kàn gbé kíní àwọn ọlọ́pàá síbẹ̀ ẹ̀yìn rẹ̀ lọ́yẹ̀ kí n gbèmú àgọ́ wájú mo sì lò wájú ẹ̀rọ gbogbo oníjọ́ gba àwọn ọ̀gbẹ́ awájú yẹn máa ń gbà bàbá wájú gbọ́dà mú ọba ní páàkì so ó ní mo bá wọn wíwá mo ní ìmọ̀ wọ́n wí ni mo ní kọ́lá bẹ́ẹ̀ mo rò kọ́ ráìtì ìyẹn ló lè rí gbà yẹn tó ń kí tó máa parọ́ gbígbẹ́ mo rò kọ́ ráìtì mo ló tẹ̀ kó lè fi sáyìn kan sí ìbẹ̀rẹ̀ à ó ní ọ̀wọ́ bàbá lè sọ̀rọ̀ ìwọ ọ̀dọ́ driving school ni gbogbo ti mú mi torí pé tábà lọ́bẹ̀ lóòótọ́ yẹ fún ọkọ̀ wa nìkan yìí pọ́ lọ́bẹ̀ wọ̀ sí kòrò àgbọ́yìn pé dájú sí kò dá lọ dájú nílé ni o èyí tíjọba ó ti fún wa ní tíjọba ó ti fún wa ní ìwé lọ́dọ̀ àwọn káyà ní ilé mọ́tò bí ayò ìyẹn dájú sí kò lóyè tí wọ́n tẹ́sì wa ní ìpèsè àtìmọ́ wa àyìnbọn torí jìnnà so pariwo ti mú mi pé àjọkẹ́bí mi máa ní gbàdá kó wá ní kí n kó dá mi láti sì máa bá mu ọgbà kó ti lè kó dà ọ̀sán mi bọ́ lé òní ọba káwọn ẹ̀ka ìpín tẹ̀lé ọlọ́kọ́ dá láti láti sì padà fún mi kó máa lè gbé òní pẹ́rẹ́mù wọ́n dá padà so wọ́n ní musa ní ìmọ̀ ní nígbà tí ọyọ ní give us something give us something wọ́n ní kò sí kẹ́gbọ́n oní àbákún àbáyé bọ́ẹ̀lì fún àwọn mọ́tò kí lọ ra bọ́ẹ̀lì sí mọ́tò yìí fifteen litre mo ní sékèsè gọ́ọ̀mẹ́ntì náà mọ́tò ní mo ní sẹ́kẹ́ gọ́ọ̀mẹ́ntì mọ́tò ní mo ní ìmọ̀wọ́lá wà ní sọ̀rọ̀ gọ́ọ̀mẹ́ntì mọ́tò àwọn làá tún ṣe seventy thousand láti tún ṣe jù ní mo á wo tí mo fẹ́ wúlò ní ti máa ní ewu yìí kò bára mi sí mo ti máa ní ọlá abẹ́yẹ náà ti di pẹ́ẹ́rù owó ni yìí kò bára mi mo yà dákẹ́ èyí tí mo wíwù náà tó tí mo bá yọ lòdì pé ó ní lọ rẹ kó sí mọ́tò ìjọba kí lọ rẹ kó sí mọ́tò ìjọba èyí tó sì rà ní pé wọ́n gbowó ìjọba máa fún wọn lówó wọn bá ṣe ń pè ní wọn bá ṣe ń pè ní torí ẹ̀ ní pé ó lè tọ́lọ́pàá jẹ́ àkóṣegere wọ́n fi tara àmì lọ fún aláwọn ọ̀rẹ́ aláàmì àwọn ẹgbẹ́ lọ táwọn ọ̀rọ̀ ọlọ́pàá ọ̀rẹ́ kìíní ọ̀rẹ́ aláàmì àwọn ẹgbẹ́ lọ táwọn wọ́n ti ó lè bá dùn púpọ̀ lọ́dọ̀ wọn tó bá lọ sọ̀dọ̀ wọn ọ̀rẹ́ kìíní tó bá lọ fẹjọ́ sùn wọ́n ní first kìíní wọ́n ní first complaint òun lọ ra ìrọ́ ni ọ̀sán owó wọ́n sanwó so ẹni tí ọkàn bá lọ́fẹ́jọ́ rẹ̀ sanwó lè wá owó jẹ lè dídọ́gbù ọlọ́kọ̀ sànù wa o ọlọ́kọ̀ sànù wa o kọjá ibi gbọ́ bẹ́ẹ̀ ni o. àwọn àdó tí wọn ò lẹ́sìn tí kò sẹ́ni tí ń kírun lórí méjì gan wọ́n gbádùn ju nàìjíríà lọ kò sí tó lè ti nàìjíríà orí báyìí àláàánú ara wa lójú àti kíni àbòsí tà ti fúnra wa pọ̀ gọ́ọ̀mẹ̀ntì ń ṣe àwọn ẹlẹ́yìn náà ń ṣe amẹ́ríkà tó wọ́n ti mọ ọlọ́run tó nàìjíríà ni wọ́n ń gbádùn jù wá lọ pé wọn ò kí ń sàbòsí tó báyìí ayé ẹ̀kọ́ ni àpòlísà sí ló dé ọ̀pọ̀jì àdùnà ní gọ́ọ̀mẹ̀ntì hospital fẹ̀yìn owó tá a san owó tó yẹ kí ìròlè san private ń gbà mí dókítà kan sanwó àwọn tó wà lókè ní wọn lẹ́ ń pè o àwọn náà ṣe kẹ́ni wọ́n pè ìjọba olówó kan àkọ́kọ́ ní àmàṣà ní ní ọ̀sìpítà àwọn ní gbogbo owó yẹn àwọn náà sẹ́kẹ́ ni àwọn ní gbogbo owó yẹn wọ́n sì lọ sí pin wọ́n sì ara mú lọ sí ministry of eh, of health wọ́n mú díẹ̀ lọ́bẹ̀ àwọn ẹ̀ náà ó dá kẹ́sí bẹ́ẹ̀ kò ní kàn tí ìjọba gbàdá rẹ̀ sí ìgbé báyìí ni wọ́n wá tí ìyẹn wọ́n tó bẹ̀rẹ̀ lólẹ́pàá lọ́dún àtúntò tún hospital sí ọba tó bá lọ bẹ jọ ní ọba ní kí n tó sanwó bìtì pàps tó wọn nìyà mo yára ní wọn lọ́wọ́ ni o mo ní à nílùú tá a jọ ní mo ń sanwó ìlera tabadẹ́nu èbó bẹ̀yẹn lásán gan owó ìlera téèyàn san kéré wọ́n ti sànú ọmọ ọmọ nílùú mọ́ owó ìlera téèyàn kéré san téèyàn lè san mí ní private gba mi ní gọ́ọ̀mẹ̀ntì ó tó wà ní máa sanwó bìtì nílẹ̀ tààjọ ni èmi ò ní san o mo yarí wọn lọ mo sì rí mo yà àgbà tó yẹ mi náà padà mo lọ tíjọ́ mi àmọ́ pàtó tíjọ́ mi wọ́n ní mi wọlé. sọ wọ́n ní mi wọlé èyí sọ wọ́n ti tó wọlé ó yẹ pé èyí tí mo yarí wọn náà ṣe kéde ó pè é sì yé torí ó wà bùsí ni wàhálà mi náà fẹ́ gbà owó tí ò ní tu káàtó máa sanwó bí táàpù máa báàkì sí wọn yìí gbà tẹ́lẹ̀ o nílò tún bẹ́ẹ̀ wọn náà ni wọn yìí gbà tẹ́lẹ̀ wọn kẹta tètè bẹ̀rẹ̀ two hundred naira tábà lọ sí shoprite níbẹ̀ wọn náà lọ́wọ́ gbà one hundred naira wákàtí kan àwọn eléyìí ọba àlùsẹ́jú mẹ́wàá two hundred naira náà àtúwá ní shoprite àwọn tó tún wá já sinidẹ̀lẹ̀ ní shoprite ẹgbẹ́ wọn tó láàánú jù yìí lọ sẹ́ni wọ́n sábò sí wọn àbẹ̀wò sí kọ́lé yẹn irú yìí tó bá rí pé rápálá rápálá nù ọ̀sánwó náà nù ìyẹn sàbòsí wọ̀ sàbòsí fún wa olówó aráàlú náà fẹ́ gbà àwọn tó débi bọ́mọ́ àwọn tá ń gbowó bá bá lọ́wọ́ ọ̀sánwó owó lóòtù owó tíkẹ́ẹ̀tì orí bí lọ́dá nù ọ̀jà aráàlú olówó aráàlú náà ń gbà tẹ́lẹ̀ mọ́tò tó fi bọ́ lọ́wọ́ àwọn àwọn union ọgbọ́n náà nù ọ̀jà aráàlú olówó aráàlú náà ń gbà ẹ̀gbọ́ yé ìdíbọn tó wà láàpọ̀ bá ti rí ti bọ́ wá sọ̀rọ̀ tó fi lè escape or escape ni tó kó owó tí ẹsẹ̀ tọ́ ni wọ́n gbà wọ́n yìí àwọn náà kàfi gbà nù wọn wọn náà wọ́n bọ́lá yín tó ṣèké níbẹ̀ ó ti kọ́ lé ó lọ kọ́ lé títí omi á ọmọ lóòkè ó ti já ara mú ó ti su ọlọ́mọdé àṣọ wa mẹ́ẹ̀ ọlọ́mọdé àṣọ wa mẹ́ẹ̀ ọlọ́mọdé àjẹ olórí àwọn onímọ̀ọ́rọ́wá ọlọ́mọdé àjẹ chairman àwọn mo ní wọn kó sí lábala débẹ̀ àwọn fẹ́ di ara àmú mi ọjẹ́ ó sì lọ báyà láìkí àmú lọ́wọ́ fọ́nà wọn fẹ́ sí dáàmú ọmọ àpẹ́ mẹ́ ọlọ́mọdé ojú lórí wọn wọ́n jẹ́ ọjọ́ kan nínú àwọn mẹ́mbà wọn máa ṣe rẹ̀ gẹ́gẹ́ wọ́n rán méjì lọ́ba níbẹ̀ ọlọ́ba ọjọ́ rẹ̀ lọ́ba kàtí fún wọ́n jẹ́ lórí o tọba gbàtàmáàkì tí ìwọ̀n lọ gbàtàmáàkì yẹn obìnrin tàbá wà wà lè ní ìjẹ àti ní gbogbo mìíràn sábà ń dẹrẹ lọ́wọ́ gbowó ní ìbílẹ̀ fún wa mọ́wọ́ ní sanwó sọ pé gbígbà bàbá kìí ó la ọ̀nà fún ọ nídìí ọmọ sanwó bóra kí wọ́n gbà wọ́n gba one thousand lọ́wọ́ mi owó tí wọ́n lọ́kọ̀ọ́ bàbá kó tó pàtà rẹ̀ ó ti ṣe àbá láàrin ọmọ mọ́kànlá kò tí ì rí tarẹ̀ pa owó àwọn ìṣàmùlẹ̀ nípa lọ́wọ́ ìwé dẹ̀ pa ìyàwó sì bí ìyàwó náà sílé ẹ wá ní ọ̀dà fún yín kò ní ta fún yín wàláì kò lè dáa fún yín ẹ̀yin wá ń fi ìyá jẹ àwọn mùsùlùmí ẹ̀yin wá ní ti jọ́nàtọ̀ ṣe dà ìwọ ọ̀rẹ́ tí wọ́n náà kó máa lọ́gà kiri àdúgbò wọ́n á gba tàbákì fún wọn náà wọ́n náà wá ń gba one thousand láàárọ̀ one thousand lọ́sàn ẹni tó bá ṣe àárọ̀ one thousand tó bá ṣe alẹ́ one thousand lọ́wọ́ wọn wọ́n náà sì ń gbọ́ àwọn kájí òní ẹwà lẹ́yìn ẹwà lẹ́yìn náà mọ̀ lọ́lé ìgbẹ́ náà mọ̀ lọ́lé ké ẹwà lẹ́yìn ọ̀tà àbúyí kò ní torí pé ẹ̀ ń ní àwọn yẹn láàní àwọn tí òrìṣẹ́ ṣe wọ́n kà wọ́n òrìṣẹ́ wọ́n tún wá sí wọ́n gbọ́ lọ mú ẹ̀ tún ni wọ́n ẹ̀yin ọlọ́run kàtà yẹn ẹ̀rẹ́ tí yín tí nítorí ọ̀rọ̀ ṣe bí òní gbàtúrò gbàgbẹ́ fọlọ́ ọ̀rọ̀ wọn máa wà ní wọ́n náà wá tún ọ̀rẹ́ lọ́gá wa ń gbowó wa gbẹ̀gbẹ̀ lẹ̀ wọ́n sì mọ bó ṣe ṣe pẹ̀lú àwọn ọlọ́pàá ọlọ́pàá wọn ní bá jìnnì ẹ bá lè sí wọn fẹ́ lé wọn lọ àwọn ọlọ́pàá lọ́gbà wọn lẹ̀ wọ́n tó jẹ́ wọn lọ́nà ọ̀la ìkọ̀dà mo ti bẹ́ẹ̀ náà wọ́n tún gba wárúwá wọlé sí i àwọn yẹn bá tún fẹ́ wọlé torí owó tí wọ́n lọ́kàn wọn tó tún fẹ́ wọlé ìwọ̀n tó lè gba mi fifty thousand kò fẹ́ bẹ̀rẹ̀ sí i ṣe wọ́n tún kó nira bá ìnira tó ti wà lájà rẹ̀ ìwọ̀n ẹ̀ ń ti gé mi ẹ̀yin wá ń pariwo jẹ́nẹ́ta ẹ ti látọ̀rọ̀ ti yín ẹ tó ti lè ṣe náà ọ̀pọ̀ ọ̀rọ̀ yín mùsùlùmí ni wọ́n o àbíkẹ́ ẹ̀rọ tó èyí àbá ti sábà fún wọn náà wọn ní bọ́lájì àbá kan bọ́lá sàdúrà fún lé bọ́lájì tí lọ́kọ́ lọ́kọ́ ní àdúgbò lọ́kọ́ àwọn kan bọ́lá sàdúrà fún lé ẹ́ wọ́n á lọ sí wọ́n ẹlọ ẹlọ bí ẹlọ́kùn bá fún wàláì wàláì èpè lẹ́sẹ̀ fún torí àdúrà lẹ́yìn pè ní èpè ní ọmọ jẹ́ fún wọn náà ti wá rí owó ẹ̀ ló wá ń fẹ́ kalẹ̀ wọ́n tún wá lábòsí àbòsí yẹn pọ̀ náà wọ́n tún bá tún ní mọ́tò tiwọn tún bá tún ní mọ́rúwa tiwọn mọ́rúwa tiwọn náà kọ́ ló ọba àlọ́kọ́ dé kẹ́yìn tó tó kalẹ̀ láti fi wákàtí méjì ìjọba tó dé tó tó tẹ̀lé ẹ̀yin máa ń mọ́ síláṣí ẹ̀dẹ̀ sí wáàsí fún wọn ẹ̀yin wá kú ẹ̀yin kú fásọlá wọ́n kú tinubu ìjọba tí wọ́n náà ṣe ní tí òjò síríìtì ká lọ tí wọ́n náà parí jẹ́ ìkọ́ ọwọ́ àwọn tí ò sí nínú wọn ti ń gbà àwọn tí ò nínú ń gbà wọn wọn tú láti ìyẹn àwọn dírẹ́tà àwọn afásọlá wọn rán omi dá àwọn wà nílò sí wọn wọn wà lọ gbà lọ́wọ́ ẹnìyẹn kan tí wọn ó tún kú yẹ tí ìyẹn ló lágbára jù torí àtàwọn ẹni wàá jẹ lórí nígbà wàá kẹkẹ àbẹ wàá jẹ sẹkẹtì àbúkọ wàá sẹkẹtì kọ bá kọ́ra àwọn àwọn àgbàtì fún àwọn ọjà gẹ̀ẹ́tì wàlúwàì mọ́ksù ni mọ́ksù ni islam pè é o ti yé nínú àwọn tí ó jẹ́ àtọ́lágbára jù láti kìá mọ̀ sọ ìlú mẹ́kísìmì níjọba náà kìá mọ̀ ẹni tí ń gba owó táwọn bá wá ń gbà ọgọ́rùn sọ wọn kò mẹ́ ká àbòsí yẹn pọ̀ lù wáyé torí ará amẹ́ríkà ọgbà ló jù yín lọ àwọn ìlànà ara wọn wọ́n sì ń sa aburú lójú tí wọ́n lọ tí wá lọ àwọn aburú kan bẹ lójú tí wá lọ àmọ́ àwọn àbòsí ohun ọbẹ̀ mi ní fún máa sọ pé tọ́wọ́ ti kílẹ̀ àbá dá ó ṣèṣì ni tọ́wọ́ ilé àwọn alẹ́kẹ́ni ó ṣèṣì ni gbogbo alábòsí àtọmọ kékeré wọn àtàgbàlagbà wọn àtọmọbìnrin wọn àtọkùnrin wọn wọn kà ń bora wọn sí lọ ni ọlọ́mọsà sọ wọn bẹ́ẹ̀ o ọlọ́yin wa kó bẹ́ẹ̀ o ọlọ́sọ wa kó bẹ́ẹ̀ o ọlọ́mọdé ajẹ́ kan wọn àwọn tó ti wọn bẹ́ẹ̀ ọlọ́mọsà bá yọ wọn kó bẹ́ẹ̀ ọlọ́mọsà bá yọ wọn kó bẹ́ẹ̀ kí tọ́jú ẹ̀wọ̀n náà wọn lọ́wọ́ mi sí ọ̀gbọ́n tó dàgbà yàtọ̀ túbà wá kàn mí sí oyin tó jẹ olóòrùn lè sàmúlẹ̀ jì fún ọ torí pé àwọn tó ní wọn ò ní ilé padà fún wọn ẹ ìlú ìlú lọmọdé ọmọ lọwọ láyé sí tó àwọn ọmọdé padà fún lọ tó bá tó bá sì lè dá padà náà èyí tó dá tẹ́tẹ́ pilẹ̀ ní ìyá kẹ́lẹ́ pilẹ̀ àwọn tó bá lè dá padà kẹ́kẹ́ kó mẹ́ báwo lè kú sínú ẹ̀ ọlọ́mọdé àṣírí ara fún wa o ọba aláàbúrò mẹ ọlẹ́gbọ̀n tí ń garú ẹ̀ lákùnlé fún mi ẹ̀ má rò bẹ́ẹ̀ ẹjọ́ ara wọn yìí tó ọmọ fámìlì tó wá sórí rẹ̀ kò sórí eré o eré ikú ló ṣe tó bá láti kẹ́hàn lẹ́jọ́ mọ́ ẹ̀rọ kẹ́hàn ní bábí ìdòdó torípé inú yín dùn ẹ̀rọ kẹ́hàn ní bábí ìdòdó pé àlọ́ àtọ́wọ́ lọ́wọ́ àgbà àdúrà gbọ́dá ní tó báyìí àdúrà wọ́n lọ́gbà ọlọ́run dá sọ̀rọ̀ yàrá subhanahu wa